tí náà rí wípé arúgbó eléyìí ti kọjá àkó owó ìta lè gbẹjọ oògùn ọmọ èké òun bẹnu létí mo ní wọn mọ mi sí lẹ́nu kí eegun rẹ̀ ó lè bá a lé báyìí. a ti rí ẹ wo ológun ọ̀fẹ́ kárí ó sàn ju àìrí lọ àwọn eléyìí náà tó ní ẹ̀jẹ̀ ní òòṣà ń jẹ. ọwọ́ á ní òṣòwò ètùtù eléyìí gan ohun ètùtù ni. bàbá olóyè kí ni mú yín rí ẹ ẹ ṣe é fabẹ́rẹ́ gúnra yín náwó kẹ tó fi gún ẹmẹ yẹ kẹ ẹ lè mọ̀ kí bí ṣe ń sọmọ èèyàn náà ní sọmọ ẹranko ikú lẹ́mọ wíhun ń bọ̀ jẹ́ pé ẹ̀ mọ la tí làṣà ṣe láàrin èèyàn káwa mú adúrú yá ká ká sọ dẹrẹ bọ ti yẹ lójú ìṣẹ̀rẹ̀ ẹbọ ní ìta wáyé. táwa ọ lọ sọ fún kábíyèsí. bẹ́ẹ̀ ni mo sọ. táwa ọ lọ sọ fún kábíyèsí. lẹ́nu ẹ̀. <laughs> ẹ̀dá ilẹ̀ tẹ̀ jẹ́jẹ́ o. wọ́n ṣe pè fún yín ní. kẹ má fa iṣẹ́ bí. ṣé lójú náà lè wúrọ̀ ọ̀hún? ó ṣe ilé adìẹ dẹ̀ ṣé bá parò bá dẹ́rú ẹ̀wò lóko sọ́dẹ̀ òní lọ́ta kémi ó mú orí àwọn ẹni ẹni ẹlẹ́ni kí n dá sógun ẹ ṣe fọmọ tí yín lẹ̀ wọ́n bẹ́rí ẹ̀ sógun igbó lẹ́kùsí odò ni ó gbé ilé òkè ìpẹ̀lẹ́ sùn ìgbín dáyà padà dáyà padà dáyà padà dáyà padà dáyà padà ẹ ti ẹ̀ dúró irú kí làwọn aráàlú ń fi mí pè náà ẹ dúró sẹ́dẹ̀ ẹ jìyìn ẹ̀yin ọmọ táwọn afojú winá lójú ogun ni níbi tí Tinubu ti fẹjú tó tó tó tó tó tó tó tó táwọn akọni pẹ́pẹ́pẹ́ ti júbe òun tó jẹ́ pé mi nìkan lèmi gbórí dé pẹ́kàn tẹ̀. mẹ́bẹ́ mi mo ti fún yín lára tẹ́lẹ̀ ọ̀dà kò sẹ́ran mọ́. ẹ̀yin olóye bí n bá gbọ́ ní yékè ẹni akéròbù ó fà kékọ́rí ó kọ̀ dálẹ̀ ó lóun ò lè fún wa lẹ́rù kọ̀ọ̀kan káfíṣe tuntun kábíyèsí ọsọ ọdẹ mi pé àti fòjé bolí òòṣà lọ́wọ́ ó kún bàbá ẹni tí ọbọ ọwọ́ àlùmọ tẹ tí wàá jáwé kílẹ ẹ fòun ṣe. ẹ dákun yìí olóyè mo fẹ́ bi níbi nǹkan nínú akérògùn àtẹmí ta ni aláṣẹ ìlú yìí. kábíyèsí ojú tẹ́ ẹ fi wo ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o kò sí lọ́wọ́ ẹni tó jàbàlà tí ò ṣọwọ́ ẹni tó fi ẹ̀gún ṣíṣe náà òun ló jẹ̀bi kẹ́yà tètè fi orí adé bá akérògùn wí kó lè mọrú èèyàn tí ẹ jẹ́ láàrin ìlú. ọ̀rọ̀ ilé akérògùn yóò lè fi eru kalẹ̀ kan fi ṣe tutù àbí ṣebí kọ́ lọ kọ́ bá dé kọ́ bá fẹ̀tọ́ rẹ̀ kalẹ̀ ṣe bó náà ṣe é àbí mo purọ́ ni ẹ ẹ kí àná gbẹ́sẹ̀ lè kọ́ mọ bó ṣe é rí. eléyìí ò sọ̀rọ̀ tó wù mí bẹ́ẹ̀ni àtàkérògùn bá bá kan wa tá a fojú rí bẹ́ẹ̀. akérògùn àwọn olóyè sọ̀rọ̀ kan fún mi mo sì ti gbẹ̀rí rẹ jẹ́ mo ní kò gbọ́dọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ni rẹ bá a bá jọ fojú ijú mo mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ní ìlú lọ́wọ́ ni. kábíyèsí bí wọ́n ṣe wí fún yín gan-an bẹ́ẹ̀ mo ṣe wí bẹ́ẹ̀ ni ẹnìkan lọ́ba kó lójú ẹ̀ ń bá lọ́ba tó bá tún lójú ọ̀fẹ́rẹ́ kú ní gbẹ̀rù wọn. ọmọ ọkọ ni mí lẹ̀ yìí irú mi ò sì ní rí eku kọ́ wá dà mọ̀mọ́ mi lọ́wọ́ mẹ́bẹ́ mi lèmi fẹ̀mí tèmi lẹ̀ tí mo lọ rí bí dikú n ò sì ṣẹ̀ṣẹ̀ máa mú ìyàn wá táwọn fi wọ́n bọ òsàlẹ̀ ìtìlú sì túbà tí túṣẹ mo wá aṣọ ọmọ ológun yìí tí mo lọ àwọn tó kú wọ́n pọ̀ ju ọtí ṣẹ́kù lọ ọwọ́ akú arúgbó kan àtọmọ ẹ̀jẹ̀ ọ̀run ẹ tún ní mú wákàtẹ́jẹ wọn bọlẹ̀ mọ lọ́wọ́ tẹ̀ ń wò yìí ẹni àmì ni wọ́n wọ́n wá kọ̀ wọ́n fà kékọ́rí kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ yé mi ó dàbí ẹni tó lọ sójú ogun ni tó lóun pààyàn mẹ́fà lójú ogun tó wá délé tó kí ọmọ ẹdìyẹ mẹ́fà tó tẹ̀pa lójú ò bá tó tó gún ojú tó ti lé pé o sọ bẹ́ẹ̀ sì tún wí lójú mi ẹ̀yìn dákun akérògùn mo fi ẹbí ọmọ béèrè kan nínú èmi rẹ tara láṣẹ ìlú. ẹ̀yin la láṣẹ ìlú àmọ́ àjọ ń ṣèlú ni. pátá òdìàdá òdìàdá ni akérògùn ṣé ọmọ yìí pé oko ò ní jẹ́ ti bàbá àtọmọ kó má sàálà ń bẹ. bẹ́ẹ̀ ni èèyàn níbẹ̀ lẹ́yìn ọba tí wọ́n fi pè lálẹ́ ibà hmm, bẹ́ẹ̀ ni mo sọ. kíkí lẹ̀ ń wò mí sí ẹni ọba fojú dọdẹ àwòwòwò ẹni ọba fojú di mí kò sí tí n ò lè bá rú olúwẹ̀fà bẹ́ẹ̀ ni mo sọ. wọ́n máì lọ. èmi lọ ń pàṣà mọ̀ wọ́n ẹ̀sìn pé ìmọ̀ ìdí àárò de ìdínójú wo tó ta bójú ìdí bá tó ta èsì òkun o òsì tó tó fẹ́ tẹ́ kábíyèsí odò tó dò lájà wẹ̀ ti gbọ́n rí bájá yín bá wẹ̀ kókò ní padà wá mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ ah. ẹ wo ní ìta tó tẹ̀sẹ̀ bọ̀ yìí bẹ́ẹ̀ bá kànlẹ̀kùn ní ẹ̀ bá mi dìrà ògùn. Ah. lẹ́mi adéogun níwájú mi ah, ọ̀rọ̀ rẹ mi. ẹni yóò kú lẹ́bi kò lẹ́bi a gbé ìkòkò dégbódù ó wá sọra rẹ̀ di àkúnlẹ̀bọ. nígbà tí akínrógun yìí pẹ̀lú ògúnkànbí wọ́n tí wọ́n jọ ń jà sóyè yìí bó ṣe ń fọ àárọ̀ wá lé mi ló ń fi ọ̀sán wá ló ń fi alẹ́ wá ọwọ́ rẹ̀ wá tẹ ìkúdà ó ti gbàgbé wípé ọ̀bẹ tá a fi gbẹ́ ìrè ìbejì a lè fi kán lápá. gbogbogbò ní kò sí èyí tó yún un kò kábíyèsí hmm. aláṣẹ kejì òrìṣà sùúrù la máa ní o

ó lọ ojú ogun ọmú méjì wá péré méjì nígbà táwa ti fi wà lójú ogun <laughs> ah, èmi fúra mi. níwọ̀ ẹ̀ ha máa yàgò lọ́nà kó mo gé sí ẹ bí ẹ ṣe máa máa fẹnu jagun nù ni èkúté lásán náà lè dà pa. ìyálóde sọ̀rọ̀ pé tá a bá rọ̀ lóye àbí tá a bá ṣe é bákan ṣé àárín ẹlòmíì ìjòyè yìí ọwọ́ rẹ̀. adé wo. adé tí ń bẹ lọ́wọ́ rẹ ni. adé yìí. bẹ́ẹ̀ ni. ẹ fò ó kẹ̀kẹ́ gbé. irọ́ lọ pa. Ah, ah. ẹ̀tọ́ mi ni. ṣé wọ́n mọ̀ pé adé orí ọ̀kì ẹ̀yẹkẹ̀yẹ gbọ́dọ̀ dé. adé orí ọ̀kì igbó ní gbégbé adé orí yín ẹ lọ rè gbégbé nu gbó. ìyí tí ń bẹ lọ́ọ̀ mi nínú kí n lọ rè jù odò àbí kí n lọ rè jù gbó nínú bá bí mi wọ́n ti fàyà. irọ́ lọ pa padà. bẹ́ẹ̀ ni ọba ni mí mo ba nínú gbogbo mo ba lóṣù mo bọ́lá jẹ́ wo bá ń gbé. bá a sọ ti bọ́ lọ́rùn yín báyìí gbogbo ayé ní òrìyìn ní òwò ẹ sì ti mọ̀ wípé bí adé ìbá ilé kúrò láàrin ìlú láàrin jọ́ mẹ́rìndínlógún ọba tí bẹ́ńbí ọ̀ wájà ẹ̀ṣẹ̀ tẹ̀tẹ̀ wájà èmi mọ sọ bẹ́ẹ̀ ṣe ẹ̀yà wèrè kábíyèsí èmi mọ ní èmi tí mo lúwẹ́ lọ́kùn mọ́ lọ́sà.

kí o sì kọ. ṣé lójú oorun tún ni ọba ẹ ti fẹ́ mọ táwọ́ sí mi <laughs> èmi ni wọ́n túlù yìí wọ́n pa èèyàn lápapọ̀ èmi fúnra mi ni wọ́n túlù yìí. bẹ́ẹ̀ dàkúdàbọ̀ fèdénú lóko fẹ́. ìyá. alágbára àkọ́ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóko fẹ́. ìyá kí n má sùn lásán kí n má lálàá. bẹ́ẹ̀ni èmi náà kì í ní gbogbo àlá tó ọlá bóyá ó sì ṣe rí ganan lọ ṣe láwọn àmọ́ wò mí wò lóògùn ọ̀fẹ́ dákun dábọ̀ fi èdè ní fi èdè kan fi èdè gbogbo ara fàmílẹ fàmílẹ má jẹ́ kó ju ọtí mi má jẹ́ kó jẹ́ torí tèmi nílùú ó fi dojúrú ìlú aṣọre ò gbọ́dọ̀ dojúrú. ìyá ẹ̀ ní kú ẹ ní dẹrẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ kàkà kẹyọ dẹrẹ bọ èmi ni wọ́n pa gbogbo ìlú irun tí ò ní sẹkẹ nìkan èmi ni mo sọ bẹ́ẹ̀. káyé nígbà kan ọjàgùn ọjà ìjọ yọ lónìí ni wọ́n sì láyé ọ òǹtẹ kọ tó ṣàpamọ́ ti rọ gìrìgìrì ní kọ̀kọ̀ onílùwọ tún gbangba ǹjẹ́ ẹjẹ ìmọ̀rú ogun tó jà lù wá rí. Uh... <laughs> àwọn oníkàbíbèbè ṣẹ̀dá ẹ̀ ènìyàn ní ẹjẹ́ àbíbèbè ṣẹ̀dá ẹ̀ wọ́n kún fún ibi káwùwà ìbàjẹ́ kábàyẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ arúgbó kò má gbọ́dọ̀ ṣàn ó. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ kan sì ń bẹ tí mo fẹ́ fi tó yín lé sáwo lẹ́wà ìwọ lọ̀rọ̀ ìbáwí mọ̀ ojúlọ̀rọ̀ wa. Ah, ah, ó ti sẹ́nu o. Mm. kí èmi mo ṣe o ẹ bá ń bí o. Eh, ẹ mọ̀ pọ̀ èmi ló dé gan-an tó fi gbogbo ọkùnrin ìlú wa tó fi wọn ṣàkọ kò sì dá o. sọ̀rọ̀ nù ṣé pé torí pọ̀ ti wà nílé ọkọ ló ṣe ń sọ̀rọ̀ sí mi ìyẹn ò kan ṣé torí pé òun náà ti láfẹ̀sọ́nà ó dáa bẹ́ẹ̀ bá wá ń sọ tèmi o èmi là á sọ sọ̀rọ̀ ìyá wa ìyá wa arúgbá sọ ara rẹ o sọ ara rẹ gidigidi sọmọ kí mo ti máa ń kìlọ̀ fún yín kẹyẹ pè mí lárúgbà mo sọmọ orúkọ mi. kèé sáwa la pè ọ lárúgbà òun ló pè ọ lárúgbà wọn pè mí lárúgbà mọ sọra rẹ. ẹ mọ̀ kú dúró ẹ mọ̀ wọlé ọ àjọ òtú o. ẹ tí o tún ẹ yọ ọjọ tẹ níwọ. ẹ tí o tún tẹ gbọ́dọ̀ wọ. torí irú àwọn ojú báyìí ẹni ibi kan wà ah! ojú gbogbo yín ló dùn wò lọgbà yìí. ẹ kú dúró ẹ dàpẹ́ mọ̀ wá bí mo, ẹ dàpọ̀ wọ́n gbà yín ní àkókò díẹ̀ tí ẹ lè yọ̀ǹda rẹ̀ fún mi. èmi lè fẹ́ o arábìnrin ó kọ́kọ́ wò ó gba ní gbólóhùn. ìbéwò mi lérí àròlé. wọ́n láwọn fẹ́ rí i ọ síra ṣe olórí hàn ìbéwò mi mi o. ẹ ṣe mo dúpẹ́ o. ẹ mọ̀ pẹ́ o. láyọ̀ o. kó mọ̀ bá a sí náà ẹ ẹ ẹ wo dákun mọ́ bìbọn sórí bí mo ti dáàrin ní báyìí lẹ́ẹ̀kan tójú èmi àti ẹsẹ̀ mẹ́rin báyìí ah bẹ́ẹ̀ lórí mi dìde jẹ́ àfi wípé mo fojú kó bíi rí láyé mi ẹ ẹ wo kí n wá mọ̀ bùkún lọ ní olóró sórí bí mo ti ń wọ̀ ó wù mí kí n fi ṣàyà mo fẹ́ fi ọ gẹ́gẹ́ bí aya. ẹ dákun mọ́ bìbọn sẹ́ẹ̀mù mi lábàwá yìí ah! ẹ mọ̀ pé mi lárúgbó àbáwá. ẹ ọ̀dà ọmọ èèyàn pàtàkì lèmi náà bàbá mi lẹ́nu ọgbà yìí èèyàn pàtàkì lèmi náà fúnra mi àrólé ni mí. ó dáa àti wípé mo ti lọ́kọ àfẹ́sọ́nà ẹ sáà máa dìrò àdìó lọ́kọ àfẹ́sọ́nà mi bẹ́ẹ̀ ni àdìó nìyí fi sọkọ mi ìlé fẹ́ ní dákun mọ́tò mi àwọn ọmọ ìrìnàjò mi tó yẹ kọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ àmọ́ lọ ẹ tán náà ẹ jẹ́ lọ mm. lọ sí àtò ṣojú lójú rẹ kúrò ẹ ṣe mo dúpẹ́ <laughs> ẹ àtúmọ̀ tún sọ ọ̀rọ̀ mi ò tún tún ọ yé. ọ̀rọ̀ wo lẹ èmi ló bá ṣe àtọ̀ fàjúrò tó tó yìí mi mọ̀ sí ọgàn. èmi ni èmi ni jọ́sọ̀. ọmọ àbẹ́rẹ́ kí ni oníkólóhùn ó fẹ́ ẹ dákun ṣé kò rádìó lẹ́kọ́ tó máa fẹ́ mi pẹ̀ sí mi. ń ni oríire tó tó láyé yìí ò bọ̀rọ̀ kì ní ọlọ́rọ̀ bọ̀rọ̀ jù mí ni ẹ̀mí tí mi àdìọ́ ni mo fẹ́ kò sí nǹkan kan tó lè gbàdé lọ́wọ́ mi ah. bẹ́ẹ̀ ni mo sọ ẹ dákun ẹ mọ̀ kéyìn fàdí báyọ̀ kankan ṣe rí. ẹ fẹ́ gbọ́ nígbà ó rẹ̀ wá pọ̀ gidi gan àárẹ̀ ah, bóyá yẹn ẹ̀ mọ̀ ah. olórí ọ̀sẹ̀ abẹ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ ọ̀rẹ́ yìí ẹ̀sẹ̀ náà mí ni ọ́. bàbá mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ mọ́ bá mi sọ wípé o ti tásìkò kémi náà ọmọbìnrin wálé èmi náà mọ̀ ti pàdé ọmọbìnrin kan tó wù mí tó wù mí láti fi ṣàyà kí wọ́n á ní dá ọdún tó fi mú wá rìn. kò sí ti ń dá mi jù torí ẹ náà mo ṣe ní kí n fi lọ yín kẹ ẹ pàṣẹ nítorí pé ọmọ tẹ ẹ mọ̀ dáadáa ni. kẹ ẹ pàṣẹ ọba sọ̀rọ̀ kò gbọ́ sí ọ lẹ́nu ni àbí àṣẹ kí ló yẹ kí n tó pa ìwọ pé kó sọ fún un pé ọmọ jagun ọ̀kẹ́ ni ọ́ kò gbọ́dọ̀ gbọ́ kó má takìjì ìwọ sọ pé mo ní mo fẹ́ rí mo fẹ́ bá ní gbólóhùn lọ́ba tán. gbogbo ẹ̀ náà mo ti sọ fún kódà kí n tó sọ òun gan mọ̀ torí ọmọ tẹ́yìn gan mọ̀ bí ẹni mò ń wò ni ẹ̀yìn ìbíwù mi ọmọ tí ń rúgbà ló wà òun ni òun ló wù mí kí n fi ṣáyà. ìbíwù mi àrùbáwòsà ló fẹ́ fi ṣáyà ajá ni. Hmm? èyí ti rí tó fẹ́ mọ fojú egbò tẹ́lẹ̀ tó fẹ́ mọ gojú ọgbàgún gbàgede bọ́bà wa fàjà bó òràjà fẹ́ ó wá jẹ́ pé ìbíwùmí ọmọ òrìṣà ẹni tó jẹ́ pé bó ti wà kò lè dáṣẹ́ pa láti fọkọ̀ àfi bó òòṣà bá ṣe tán tó sọ́kọ̀ ń fi lẹ̀ pé kò tó rú o mọ́ ìgbà náà ni ó tó dẹni ọkùnrin léè tó jẹ́ pé nígbà wo ló sì bẹ̀ sí gbégbá òòṣà débi tí ó sọ pé òun dẹni ọkùnrin. bàbá mi òótọ́ nìkan tẹ̀ sọ àìmí mi rò pé pẹ̀lú agbára àti kò tẹ́ ní bẹ́yìn bá pàṣẹ fún ìyá rẹ̀ pé ọmọ rẹ o jẹ́ ọmọ fọmọ mi o kò sí nǹkan tó burú ń bẹ̀. àgàní èdè onídìí ọmọ alágógó dé o ọ lè fẹ́ ìbíwù mi ọ wà ìyàwó mi síwájú tí ó jẹ ní tiẹ̀ ọ̀rọ̀ bíwù mi tó ń sọ ẹja ni kì í sàkàn. Adio. Ìbíwùnmí. Ah, ṣé o sì? Ìbíwùnmí. Adio. Ah, Ẹ̀mí ló mọ̀ pé. Adio àmẹ́ta ni ṣé o sì? Tó sì dá ọ lójú pé lẹ́yìn ọdún àgbà ọdún yìí, àwọn òbí ìrún yọ̀ǹda fún ọ láti lọ mọ́kọ wálé. Adio bò ló ṣe ń sọ̀rọ̀ báyìí. Ṣebí mo ti sọ fún ọ pé tá a bá fi lè parí ọdún àgbàtọ́dún yìí, ìyá mi ti fún mi ní yọ̀ǹda kí lọ mẹ́ntì ìfisọ̀kọ̀ wá mo ti sọ fún ọ pé kò sí wàhálà tá a bá ti ṣetán ń lọ mọ́kọ mi wá. ǹjẹ́ wàá gbà bẹ́ẹ̀ tó bá ní wọ́n tẹ̀ wá ṣèyọ̀ǹda fún ọ ta ló mú ọ níbi tẹ́fẹ́. àdìó máa pa mí lẹ́rìn o àdìó láyé mi o ṣé pé tó máa sọ fún ọkọ abúlé pé ta ni mo nífẹ̀ẹ́ sí jùlọ o ọmọ ẹni tí mo nífẹ̀ẹ́ sí. àdìó mo kí wọ́n ni mo nífẹ̀ẹ́ sí jùlọ. Hmm? ọmọ kí mo nífẹ̀ẹ́ rẹ̀. ìwọ ni í mú un tàtàtà ni wàá mú jẹ́. tí wọn á sọ bàbá ń bàrè fún ọ kódà kọ ní ọdún mẹ́wàá ló tó ṣe tán nídò èmi àdìo dúró. orí mi kọ hm? àdìo bò ló ṣe sọ̀rọ̀ báyìí ọdún mẹ́wàá hm. èmi lè dúró ọdún mẹ́wàá o ah, ah, sọ fẹ́ pa mí ni ah, irọ́ irọ́ irọ́ bá bá lè parí tọdún yìí ìyìn hm. ṣe mọ́. ibi wù mí ibi wù mí dẹ́bìdígá ibi wù mí dẹ́bìdígá. ṣé o sì mo mọ orin ìyá mi ó sì mọ bèrè mi. ibi wù mí. mọ́sìn ni mọ́sìn ni. Ma wẹ̀ ni o bẹ́ẹ̀ bá pẹ́ má dá lóhùn má dá lóhùn. Yàdí o. Ìmọ̀ rí ọ, má fojú bí ọ náà o. Káyọ̀ fojú bí ọ náà o. Lẹ́. Ìyá àdí o. Ìyá àdí o. Ǹjẹ́ ìyá bá rí ibi ni ebi wáyé? wò mí ọgbẹ́ àmọ́ wà téèyàn máa lọ́rọ̀ tí àyè ò sì ní sí bẹ́ẹ̀ ṣe ni àyè àmọ́ wà ń gbà mí tí ò ní sọ̀rọ̀ òní ọ̀rọ̀ wà yé ń bẹ o jọjúmọ́ ni mo kọ́ nìkan sí ọ létí tó ọ̀sẹ̀ tí àti bá ń gbó o sì ní tẹ́mi lọ́rùn kọ́ mọ́ bá ń gbó ìwọ ìwọ bí ọjọ́ orí mi dé du àmọ́ máa sọmọdé nígbà tí ìdíṣẹ́ pé mo bí bàbá rẹ kó wá tó ìdíṣẹ́ pé ó fi àgbà ó fi kú sàgbà mi nígbà mo sì ti gbé ọkùn sí ni ìwọ náà ti tọwọ́ o ti táyà yín ọdún tẹ́ni tí rọmọ pè rẹ̀ ìṣẹ́dógúnmọ́ ní ìpolówó mo wá wo ṣàkún ojúlàgbà yàgbà kì í yánu mo rí pé yọ̀kan oṣù ìyín máa wọ́ wa mọ àbẹ̀yìn nìkan yín máa wọ́ wa ọmọ ìlú wo ni àti pé ọmọ ilé wo ni ta ló bí. ẹ yàgbà sẹ́ẹ̀lẹ̀ mọ ìbíwú mi kan ṣoṣo lóluwà ìbí wù mí èwo. ìbí ah, wù mí tèmi nìkan. ṣé eléyìí ń jẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. alápò mọ̀ pé ó kọ́ rẹ nu àní ọmọ talẹ́ni tóbi ọmọ ìlú wo ni. ìyá àgbà arúgbó àlùwà nù. kí lẹ rí. àrùgbá. àrù. àrùgbá. àrùgbá àgbà. ọmọ yìí pa mí o. ìyá àgbà kí ló tún dé báyìí sí kí ló tún dé báyìí ọmọdé yìí wọ ọmọdé yìí wọ ọmọdé yìí eléjì ikú ìwọ ọmọdé yìí àrùgbá ah! hmm. bó bá rúgbà tẹ́lẹ̀ rí tó bá tún di fálẹ́mì kì í bọ̀ tọ́dún tí òòṣà bá kọ́ pé ọdún mẹ́wàá lónìí kò ní ìfọkọ̀. ìjàgbọ́ ìdúró ìdúró. kàdá fún yàrá ìyá bàbá ńlá bàbá bàkúbàkú rẹ̀ ọdún ọba. ìyá àgbà ẹ tún ti bẹ̀rẹ̀ o ẹ ti bẹ̀rẹ̀ o ẹ̀yin lẹ pariwo àdìó lọ́múyàwó wálé lọ́múyàwó wálé mo tún múyàwó ẹ tún èmi ò fẹ́ èmi ò fẹ́ gbogbo eléyìí ìyìn fẹ́yàwó mọ́ o. mo ṣàṣì ọ̀nà abẹnú bí ẹnu dòdò. ìdúró ah, eh, mo nífẹ̀ẹ́ ìbí wù mí o mo nífẹ̀ẹ́ rẹ o. ẹ kódà ìyá àgbà ẹ gbọ́ kí ifá bá ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ah! èmi kọ́ lọ́ọ́ pa wọ́n yí gbà lọ́dún kò gbọ́dọ̀ pọ́jú méjì sí èrò ọmọ ọmọ mi lẹ́ẹ̀ máa fún yẹn lóyún kọ́yàn àwọn obìnrin pọ̀ ìjà mọ̀ kí oyún bọ̀ ń kù mọ̀ kí bọ̀ ń kú ọ̀bá ń kó èmi kọ́ ló pọ̀ ọmọ abẹ́nu bí ẹnu dòdò orí rẹ̀ dá lọ́rùn ẹ̀. ẹ ọ̀tún eh, dákun nípa ọ̀rọ̀ tí kábíyèsí sọ láàfin lẹ́ẹ̀kan yẹn ẹ bó o lo ṣe rí sí. èwo ń bẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tí kábíyèsí sọ ó pọ̀ ìwà mi tó ń wí wọ́n sì ní làámi báyìí ní pàtàkì ló tù fẹ̀yìn tó bá jẹ́ ń bẹ̀ ni kò sọ fún mi. ọ̀tún kábíyèsí ní òun ó ta ìdílé méjì ní ọrẹ. Ah, ah, ah, lẹ́yìn tí kábíyèsí máa ń ṣe lọ́dọọdún ẹ̀bùn tó lòun máa fi ta ìdílé jagun àti àbẹ̀ní tọ́mọ rẹ̀ máa ń rúgbá. bẹ́ẹ̀ni ṣebí ṣe máa ṣe náà nu. Ah, ah, ọ̀tún kí ni ọ̀bọ ṣe tí ìnà kí o ṣe àwọn olóyè ńkọ́. ó ah, wá jẹ́bi tó ń lọ nu. ó ń bẹ́nu tèmi náà mò ń wẹ́n tí ó sọ ni sọ mi kò tọ́ sí mi èmi nígbà kejì kábíyèsí bó bá rí bẹ́ẹ̀ tó bá rí lọ́la ìwọ dọ́rọ̀ ilẹ̀ kó tó wá dàrọ̀ la kárí àlóde tí ò sí rí nìsín ká lọ bá a sọ̀rọ̀ pé ibi tá à ń lọ rèé o kọ́ra kọ́ má bàa ta sí ara wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ bó lọ bó ṣe fìtínà kí o kí ló dé àkújọ ìsọ̀ndẹ̀ ó ti sàjẹnu mi ọ̀kadù lọ sáwọn lẹ́tọ̀ọ́ sí ni kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀tún ń dálẹ̀ lọ́la dálẹ̀ o ń tọ́ba máa gbà ní ó kò sí ti ó ń dálẹ̀ ni ń dálẹ̀ ni. báyé bá ti já òwe oníṣòsí. ẹ̀jẹ̀ arúgbó kò má gbọ́dọ̀ ṣàn ó ó de ìwọ̀n olúwa ṣeun. ọ̀rẹ́ mi ìbíwùmí eh? eh? ní inú ìdá òdúró sí o o ò lè bá ń délé wa. ọ̀rẹ́ mi mo ṣe bí ń bọ̀ délé ní tí má sì ti délé yín tó jọba rọ̀ owó sì sì mi padà lọ sílé wa. Ah, ó yẹ ń sọ fún ọ o mọ̀ nítorí ọ̀rọ̀ rẹ níyà mi ṣe jèrè ọ̀rọ̀ lára mi. a kó èso ilé fún àwọn tí yóò rà. ìyá mi o ah. ah, ọ̀kárí ọkọ mi. ẹ kú iṣẹ́. bóò ni ìyá mi ni wọ́n dágbére fún yín ni mo fẹ́ súré dọ́dọ̀ ọ̀rẹ́ mi ìbíwù mi ni. pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán èjìdé bó ti wù kó mọ báyìí ọ̀ lójú ti èépin nì báyìí ìdọ́nà bójú ò tiẹ̀ tì ọ́ ojú ń tara àdúgbò ah! ìbíwù mi ọ̀rẹ́ rẹ tí wọ́n fẹ́ lọ rèé báwọn ọmọ tó para rẹ̀ mọ́ nìí ìwọ ń tiẹ̀ ọ̀para rẹ mọ́ bó sábẹ́ pákí rírun ni bó sábẹ́ kòkó rírun ni abẹ́ ọ̀gẹ̀dẹ̀ rírun ni bó ṣe rún ọrún ọ tí wọ́n fọ̀ ọ́ fọ̀ ọ́ tọ̀ sí funfun wú. ọdẹ èrè ń tọ́ ọ bá bọ̀ ní wípé ọgbọ́mọdé ó sì gbọ́mọ wá ní ọmọ òun ò ní bàbá mò ń tọ́jú rẹ mo tún tọ́jú ọmọ ìrìn tá a tún rìn lọ ní kì í tún ṣèmí ìlànà rẹ̀ gbé wá. Ah! yá mi. èjìdé aláìlójú ti abọ́ ajá abìnrin òsì lẹ́sẹ̀ wo tí wọ́n bá bí ọ̀dà adébẹ̀ kí n jápẹ́tẹ̀ ẹsẹ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n. wá kọ́ gbé agbọ̀n kejì kọ́ wá bá mi gbé rẹ̀ san lọ́rẹ̀ fáwọn tí wọ́n rẹ̀ san o abẹ́ rí nǹkan ẹ mọ̀ gbà mí o ọmọ tí ò lójú tì. ọ̀rẹ́ mi ṣé torí ìyún wa ni ó dáná ọmọ bínú já mọ́ lọ. Ah, mọ́ ọ lọ jẹ́ kí mi náà mọ̀ lọ́ọ́ lè wa àmọ́ ríra. ejide àmọ́ ríra. ejide mo náà mọ ríra. Ah, ọ̀rọ̀ yìí àbí mi. èjìdé àròlé ẹ̀gbọ́n wa lọ̀rọ̀ ẹja ni bákan. àròlé bákan náà ni o hmm. bákan náà ni ẹja ni ibi wù mí lòun ò lè fẹ́ ọ o ó lóun ti lólólùfẹ́ mi wípé àdìo lólólùfẹ́ òun o. ẹ dákun àdìo èwo ń bẹ o. ọmọ ìyá ajírọ tútù arúgbó. àdìo ọmọ arúgbó ajírọ tútù ní ọmọ bá mi ju obìnrin ayé àdìo fẹ́ bàjẹ́ ni. ṣé tó bá ń. ojú bá ń lọ ta la arúgbó ta la dìo tí ó wà mọ́ bá ń du obì ńlẹ̀ yìí ah! ṣé ẹ̀gbin burúkú kọ́ yìí ni. wọn bá sì gbà ọ mọ̀ràn bóyá kó o pọ̀ sókè kó o rajà àdúgbò wa ni. èjìdé yìí ò ṣe é yìí ò ṣe é mo nífẹ̀ẹ́ ọmọ tá a sọ̀rọ̀ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ dé góńgó orí ẹ̀ náà nìyẹn bí wọn ò bá fẹ́ ìbí wù ú n ò mọ tó lè ṣẹlẹ̀ sí mi. mi bọ̀mọ̀gé pọnú ìlú wa tó lè. Ah! ẹ ẹ ẹ jìde o ti yé mi o ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ṣe púpọ̀ o ètò ìṣe yìí náà ní jó wọn àmọ́ ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ o ti dọ̀rọ̀ aláti ṣe èmi sì láláti ṣe ọ̀hún tó gbọ́dọ̀ máa ti ṣe ara rẹ̀ wọ́n máa ti ṣe ara mi lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ ìwọ ọmọ ṣèlérí o ti yé mi o ti yé mi o ṣe mo dúpẹ́ oníṣẹ́ bẹ́ẹ̀ ni o. aṣọdúnmọ́dún ní ìṣàwọ̀ aṣọdúnmọ́dún. aṣoṣù moṣù ní ìṣàwọ̀ aṣoṣù moṣù o. mo rí ọ rí mo mọ̀ ọ́ rí. ẹni abárílà kí ikú ọdún. a ní máa fọ́dún ààbò fóṣù wo. lọ́jọ́ tí wọ́n ti kọ́lé ọ̀run bọ̀ wá kọ́lé ayé. mo kí gbogbo aráàlú kájọlá o yóò dáa fún yín o ìlú yàá tòrò o ẹ jagun ọ̀kẹ́ wọn ní tíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ sọ fún arúgbá kó bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀. gbogbo ẹ̀yin aráàlú kájọlá o ẹ mọ̀ kó àṣeyẹ òní o. Oh àṣẹ ìsàmọ́dún o àṣẹ nígbà ilé wọn ọmọ lé àṣẹ àwọn olé wọn ọmọ lé o àṣẹ torí wọn ní oyin sí oyin fafara délé èrùn ló sí ló fàgìyàn délẹ̀ àtàmú ọ̀mọ̀ràn ní gbígbẹ oníyànyàn báyìí lobì ń yawẹ́ tágbọ́n fẹ́ sọ̀rọ̀ agbọ́n àkìdíbọlé bí dà bá fẹ́ sọ̀rọ̀ idà kéègùbàkọ̀ kọ̀ọ̀rọ̀ àgbàgbà ni wọ́n dífá fún gbà tí ń bẹ nírọ̀gùn ọ̀tá ọ̀rúnmìlà lọ́dọ̀ sùrùsùrù èmi náà lọ́dọ̀ sùrùsùrù òsùrùsùrù òsùrùsùrù mi òsùrùsùrù ọba aládé tójú ọ̀tá bọ mi o gbogbo àwọn ọ̀tá wa pátá wọn mú mi kú ni o. àṣẹ. arúgbó ọmọ òrìṣà àgbòhù jìn àsìkò tọdún ọdún yìí ló tún wà yìí o bó o ṣe ṣàdúrà fún wa lọ́dún tó lọ lọ́hùn tí gba ilé wa ń lé táwo ilé wa ń lé tá a gbọ́ kú ọ̀dọ́ tá a gbọ́ kú ọmọ ọ̀ wá ṣe tọdún ọdún yìí náà báyìí tí ó túbà tí ó sì túṣẹ́ ọ̀yá gbégbá orí rẹ kalẹ̀. musa musa musa. Oh! Ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ọ́ bí o, ó ṣẹlẹ̀ ní o. Èmi ò ṣe ṣe èmi ò ṣe tọ́jú tí mo ṣẹ̀ṣẹ̀ máa gbé nínú ìlú wa yìí. Ọ̀gbọ́n lágbo òsì ǹjẹ́ ẹ dákun lórí ọ̀rọ̀ tí ó wà lẹ́yìn kí wàá ní kábíyèsí ní àṣìṣe. Hmm. Ah, ah, jagun jagun wo tó ń béèrè èwo làmọ̀ràn bí ní ọ̀yọ́ níbí wọn náà mọ̀ pé láàrin ìnísíjọ́ méje a gbọ́dọ̀ ṣe tutù. bẹ́ẹ̀ ni bí ìbákọ ìlú yóò tù. a gbọ́dọ̀ ṣe tutù. ó di dandan kí lu ìmọ̀ bá tu. bẹ́ẹ̀ ni. <laughs> èèyàn tí ó tu lu ìmọ̀ àlórí wọn ò tí ì bí bí wọn bá tẹ̀ wá bí tó bá délé ayé tán tó bá gbìmọ̀ ọ̀nà pé wọ́n tu lu yìí àjẹpọ̀ ṣetán tí ó lọ̀rùn alákejì nù. àwọn onílé ò ní fún ṣe. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ ìṣe ìtọ́jú òwò báyìí tá à ń ṣe ní ìbéèrè bẹ́ẹ̀ ni bí ìyàbá wa ń gbọ́dọ̀ lójú omi atasi mi lójú atasi mi lẹ́nu mo fẹ́ kẹ́ ẹ fi sí ọ̀hún lẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fi ilẹ̀ fún mi. mo jẹ́rìí rẹ. èmi náà fẹ́ kí n gbọ́ tẹnu yín wò ní kí n mọ kí n mọ tí ń bẹ lọ́kàn yín àti kábíyèsí àwọn ń gbọ́ ti rí báyìí nígbà tá a bá fi rí wò yìí àsìkò yìí sọ́la ẹ tó dánrú sẹ́wọ̀n wò kéde ràárò olóró ní gbangba. Hmm jagun ọ̀tún ọ̀dọ̀wọ́ rẹ o. o ṣe à ń kíwèé báyìí. ọ̀dọ̀wọ́ rẹ o. a ní ẹ̀fí tó kúlẹ̀ fún mi. ẹ mọ̀ra fi kí bá jẹ bẹ́ẹ̀. jagun gbogbo ọ̀nà tó fi pàwọ́dà tún àwo ṣe òní kò bá wa wá. ẹ bẹ mọ̀ mí dákun o mo fi hàn o ọ̀tún jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o ọ̀tún ẹ mọ̀ra fi ẹ ṣeun ẹ gbèlè bọ́ ẹ ṣeun jagun. tiẹ̀ náà. ìyá ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ọmọ yín ṣẹ̀lú ni wọ́n sì ní agbẹ̀wá á sì gbé lọ dandan ni. kí ló dé tẹ̀yìn ọmọ yìí máa ń báyìí tó bá rán yàn sí ẹrú èèyàn máa fi tọmọ jẹ ni á tiẹ̀ fi ṣàlàyé fẹ́mi. ẹ wọ́n yẹ ẹ má bọ̀ àṣọyún o ẹ má bọ̀ àṣọyún láíláí ẹni tó rán ní sẹ́là bẹ̀rù a kì í bẹ̀rù ẹni tá a jẹ fẹ́ẹ́ bẹ̀rù. yìí ti wá yé mi mo ti mọ̀ bẹ́ẹ̀ náà ṣó tẹ̀ ríwọ́ tẹnu rẹ̀ mú bebebe ìwọ gan yẹ kí n fi jófin. ní mo wí fún ọ ọjọ́ òdọ́ lọ́wọ́ ló mú bí tó múlẹ̀. ọjọ́ tá a bá pegun léegun jẹ́ ọjọ́ tá a bá pòrò lóró gbọ̀nà ìlú òní tóbi títí ká pòrò ọmọ ká apá ayé kọ lónìí alánú fọ́ ní tipápẹ́ yẹ alánú fọ́ ní àlàpà ilẹ̀ bẹ́ẹ̀. ẹ mú ẹ kí ẹranko bí òrẹ̀lẹ̀ ni ẹ wọnú ilé mi wẹ́ẹ̀ sì mú ọmọ mi lọ báwọn níbo ìwọ náà ní tútọ́ sọ̀rọ̀ àgbà kò gbèrè lé lọ́fẹ́ ni ọ̀rọ̀ àbí ń gbélé làkàtà mi kí n rí pa kí n jẹ́ mi ní nǹkan kan. àwọn kìíní mọ nǹkan kan wọ́n sì wọnú ilé mi wá bá náà ẹ sì mọ ọmọ mi lọ wọ́n o rán yàn kò sí ẹnì kankan tí ó mú ọkọ ọ̀ràn àyè tí ó mú ọkọ ọ̀ràn kàkà ní àyè. gbàgìládà sọdọ lójú pé ajọngọlọ ni tó mú dání. bàbá ajọngọlọ ni. ní abẹ ní sọ́ọ́dí pápẹ́ yẹn. ajọngọlọ ni bàbá. abẹni tọ́lọ́ sí mọ̀ mí pé mi kúkú ń dùn kó ṣe wé gẹ̀rúgẹ̀rú èmi ọ̀pọ̀ oògùn abirú gàlẹ́gàlẹ́ bẹ́ẹ̀ yẹn bá lọ́pọ̀ oògùn bó bá lè kéénú kò ní jẹ́ inú rẹ̀ máa jẹ́ tó yẹ bá lọ gbẹ̀gẹ́dà gbẹlẹ̀ bímọ. asagaramuda arigaramuda àkàrà ní ọ̀dàgbà ilé ọwọ́ ni wọ́n yà yí fa ìrè gbogbo báyìí kò máa tọ́ mi lọ́wọ́ àkọ́kọ́ tìrì kò ní babaláwo ní ẹgbẹ́ tọ́ nígbẹ́ sẹ́kù àjọngọ́nà ọ̀yọ́ mọ ènìyàn tọmọ aráyé gbà láàrẹ tí wọ́n fi sọ ọ́ di pẹ́pẹ́yẹ júlẹ̀ kọjá èèyàn. lóògùn ọfẹ o. èmi ni wọn ò ní fẹ́ lòmí ìtẹ̀mí ẹ wá o tẹ́rítẹ́rí àpẹẹrẹ lóògùn àgbà o ti túmọ̀ sí pé gbogbo àlà tí ń bẹ láàrin mi àtàbẹ̀ ni ó ti dókun báyìí. lóògùn ọfẹ o. wọn wà jẹ́ kábẹ̀ ni ọmọ wọn jẹ́ kábẹ̀ ni ọmọ ìpẹ́ mi ni aláìní ọdọ́ èmi là kọ́ fi pàjá mọ́lẹ̀ èmi lọ gbọ́dọ̀ gbọ́ mọ̀dọ̀ tí ń na ọmọdé tọrùtọrù ẹ̀yọ́ ọmọkùn. lóògùn ọ̀fẹ́ o. ọjà ìwọlé lọ ẹ sagbẹrẹ sójú ẹ lọ rè di gbogbo ẹ kára yín ó tó sọ sẹ́mi mọ̀ pé wọ́n lọ rán wọn ṣẹ́ ni ìwọ náà wò ìwọ náà wò kí wọ́n wá báyìí kí wọ́n sì bá mi nínú ilé kí wọ́n wá kí ọmọ mú lákàtà mi báyìí kí wọ́n sì mọ́ mú lọ ikú tí ọba pa ọlọ́tà báyìí ojú gbogbo ọ̀tá ni ó ṣe ọmọ mi mọ̀ la pé yìí. Eh, yíyún ni pé òun sọ fún mi pé àwọn ọmọ mi ọ̀dá òun mọ̀mọ́ láwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ rán wá èmi ọmọ páwọn ọmọ rẹ ni èmi ṣe bá fi wọn ti rán wọn wá ni. kókó ayé kó o sọ di pẹ́pẹ́yẹ bó o ṣe sọ di pẹ́pẹ́yẹ ní ìsìn tẹ́mi ọba ọgbọ́n dá sí ọkúgbẹ́nu. o ti rọgbọ́n dá sí. àwọn ò fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ òkú dànù. o ti tán nígbà tí ẹ̀ ti rọgbọ́n dá sí àti dúpẹ́. ẹ sọ àyẹ̀kọ́ òbínú tó yùn ṣé bí èmi tí mo ní kí wọ́n lọ rè mú ọmọ tiẹ̀ wá ṣé bí torí àjò tiẹ̀ ni àbí ọmọ tí lù ń bá mi pò ni ah, ìlú ń jẹ́ kí n mọ̀ pé ṣẹṣẹ ipò mi ni ẹnikẹ́ni tó bá tó bá fẹ́ mójú tó bá fẹ́ so tó mójú ìlú tó bá fẹ́ sọ di ojú lẹ́lẹ̀ dandan ni ká mú ẹ̀jẹ̀ rẹ̀ ká fi wẹ ìlú kó sì mọ́ tónítóní ìdí nù tí mo fi ní kí wọ́n lọ rè gbé ọmọ yìí wá ẹni tó bá aláṣepọ̀ tó jábàálẹ̀ rẹ̀ tó bá ní nǹkan pọ̀ kó jẹ́wọ́ ká sì mú ẹni náà ká mú ẹ̀jẹ̀ ká fi wẹ mo ní wọ́n àwọn ọmọ òun náà kárí kì í ṣe pọ̀ náà múra àjà sí mi tó bá dé bó bá ṣàlàyé fún mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣémi náà wà múra àjà sí ni àràjà tó mú sí mi lèmi náà fi ṣe bí mo ti ṣe òun. ní sàṣọra kó yé máa ṣe agbára lò yé máa ṣe agbára lò. mo ti gbọ́ mo ti gbọ́ kí ló wá ṣẹlẹ̀ báyìí. èyí ló ń bí kí ló ṣẹlẹ̀. Hmm. ṣé ọmọ tọmọ rẹ dánwò ni. ń sọmọ mi lọ́dọ̀ wò ni àbíkò wá ni ṣé ẹjọ́ rẹ̀ wá ni. ẹ ṣe kó mọ̀ kò ṣe kó mọ̀ pé òun ò tí ì gbọ́dọ̀ ní nǹkan pọ̀ pẹ̀lọ́kùnrin míì ni tó sàbí fi ilẹ̀ yìí. jago ọ̀rọ̀ orí bó ṣe wí rárá rárá o ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o ìtòrò ti so míì kódà mo múra tán kí n mọ̀ bọ̀ lọ́dọ̀ rẹ ló déhùn ọ̀rọ̀ ti kọjá ibi tá a fi sí o ibi wù mí ìwọ náà fẹnu ara rẹ ṣàlàyé fún. bẹ́ẹ̀ni lọ́jọ́ kan tí mò ń lọ ọmọ yín Àjàní. yéé o ti bà ń láyé jẹ́ o. ó mọ orúfẹ́ tí mo ní sí ọ ó mọ pé fẹ́ tí mo ní sí ọ òun ló sún mi dédì tí mo ṣe yìí o. ìyá mi ò pa mí o ìyá mi ò pa mí. kí mo gbọ́ tó wí mu ìyá rẹ ẹ wá gbọ́ o òótọ́ ọ̀rọ̀ ti mẹ́mẹ́ rè o ń tèmi rẹ jọ ṣe ń hàn yín o gbọ́dọ̀ fífẹ́ da àlàyé kan o o gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ o wo ọjọ́ kíjọ́ tó bá bẹ́ẹ̀ nìkan kan sọ n tó lérò ní ọ̀sẹ̀ lè sọ. n tó lérò ní ọ̀sẹ̀ lè sọ mọ̀ wífẹ́ nìkan o mọ̀ wífẹ́ nìkan o. Ah! Àjàní ọmọ mi. bó ṣe wí fún mi nù jẹbẹtẹ sì gbọ́ ọmọ ilé lọ pé a àti ìṣerú èyí sí kódà mo ẹsẹ̀ ní kí n mọ̀ bọ̀ lọ́dọ̀ rẹ nìwọ náà dé o. Àjàní bó o lásìkò. bẹ́ẹ̀ni. Àbẹ̀ní wàhálà dé wàhálà dé òkú ti má di Àjàní gbogbo jùlọ ọmọ mi ìwọ ọmọ wọlé lọ. o ṣeun. sọ yẹ kó rí bẹ́ẹ̀ sórí pé ní tí ọ̀dà nǹkan burúkú pátápátá gbà lọ́mọ rẹ̀ dánwò sọ yẹ kí ròyìn o tún ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ wa ńgbà táwa ọmọ ti ń ṣẹlẹ̀ láàrin àwa méjèèjì. ọmọ yìí ti kó bá mi. kọ́mọ fọ̀run ṣe jẹ ni ni ni tó bá mi báyìí o torí mi ò mọwọ́ tá a fi jẹrú èyí o. ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí tó o bá fẹ́ kí wọ́n gbọmọ ìlọ́ mi kí wọ́n pọmọ ìmọ̀ lọ́wọ́ ọwọ́ rẹ ló mọ wa. kẹ́ni. lọ dáa fún ọ njọ́ mọ̀ pé ọmọ tó bá ọmọ yìí láṣepọ̀ njọ́ mọ̀ pé tó ẹ̀jẹ̀ rẹ̀ láfi túlẹ̀ òrìṣà ó ní òrìṣà ló yóò fi ní bínú sùn yìí sùwádà kó jẹ́ pé tí wọ́n bá padà mọ̀ pé ọmọ mi àjàní ló ṣàṣẹ mọ́ṣẹ́ yìí wọ́n pàdánù. àbẹ̀lẹ̀ dàkún yóò ló sì bọ̀ láṣìírí báyìí. Ah, kò sí ní tí mo lè ṣe sí èmi ọmọ tí mo lè ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o. àbẹ̀lẹ̀ má ṣe bẹ́ẹ̀ wọn náà mọ̀ pé gbà mí ń gbó ni gbà mí ń gbó gbà mí ọ̀dàn ni gbà mí ọ̀dàn bọ́ ọ bá gbà mí ibi tó bá di tí n bá débi tó tutù n ó mọ̀ sọrí rẹ fún ọ mo fẹ́ kó rántí pé mi náà ti gbàǹgbà tó di onígbà ẹ̀rùn. Àbẹ̀ní o wí pé ó joyè iye báàgùn. bẹ́ẹ̀ni ó wù mí dandan sì ni kó wọ ẹlẹ́dàá mi. o wọ ẹlẹ́dàá rẹ. Hmm. ìwọ náà wo jagun ọkẹ hmm. àwọn àgbà pòwe wọn nítorí ọjọ́ ogbó la ṣe lógún torí ijó ogun la ṣe lóògùn àtogun àtògùn lani láàgùn lójú ogun ni ṣàìmú yan ni ká pè ní àbá ìdùn ọbẹ̀ béèyàn bá lówó ọ̀tẹ̀rú etí ò fi tanánú rẹ̀ ló mú mo lówó mo lóògùn mo sì tún lásọ ọ̀bùrà ń bẹ lára mi yàtọ̀ fún wèrè ṣó wá yẹ kí n fa nǹkan kan nù ìlú ìkọ́mọ̀jà mọ́ ń lọ àbí kí n nírú rẹ ní mọ̀sán kí n wá mú kíkan kódà bá ń ṣe kí n joyè yìí. Àbẹ̀ní hmm? wọ́n ní bàbá àwọn eégún ló dín fà fi eégún ìkọ̀kọ̀ awòrò ló dín fà jọkàn fòrò. Mm gidigidi gba bí òsì awo ẹlẹ́yìn àkànṣí dífá fún ẹlẹ́yìn àkànṣí ọmọ ató sáde lójú ogun ifá hmm. mo sá mo pọ̀ lẹ́yìn ẹ̀ gidigidi gba bí òsì ifá mo sá mo pọ̀ lẹ́yìn ẹ̀ abẹ́ni hmm. bí fásesá tó pọ̀ lẹ́yìn gidigidi gba bí òsì bẹ́ẹ̀ mo ṣetán láti pọ̀ ó yeye báàgùn yìí dandan ni kò jẹ́ hmm. bẹ́ẹ̀ni. Ah, ayé rẹ̀ ọ̀ dáa yóò dáa <laughs> fún ọ ní tí mo jẹ́rìí rẹ̀ sínú. àmọ́ wá gbọ́ o. o tún lámọ̀ mi nǹkan kan ló fara wọn ló kọra wọn lẹ́sẹ̀ tí òjò dòdìdì ó sì wù mí ká mú nǹkan ọ̀hún kágé dànù. kágé kágé kágé ń gèkúgè kágé dànù ìtàkùn tó bá ní kẹrin mi ọmọ gòkè àlọ tó ń tẹrin bá bá jọ lọ kò lè wọ. kò lè wọ. Àbẹ̀ní <laughs> ọmọ aráyé ní ìfẹ́lafẹ́lá ọmọ aráyé gbé lásìnú igbó. ìfẹ́ lọ́mọ ènìyàn fẹ́ kàn ọmọ ènìyàn gbé kàn sókè tí ọ̀dàn ṣebí ìfẹ́ ní ìkàlà wọn nítorí ti gbìn tán fi ń fara wọn kiri ọ̀rọ̀ ọ̀fẹ́ tí ń bẹ láàrin mi rẹ látijọ́ yìí náà bá já papọ̀ kó dọ̀kan. jagun ọ̀kẹ́ orí ọ̀rọ̀ yìí ló sì tún wà. Ah, hmm? ó lè bá a dá a náà ni. àwọn méjèèjì ti dàgbà. ó máa ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni ah! ń dùn mí jọjọ. ọ̀dà hmm. kò burú bó bá jẹ́ ń tọ́ fẹ́ nù tó bá jẹ́ ń tí yóò jẹ́ ń joyè yìí nù. No kò burú kò sí ti fi ṣèyàn mo gbọ́ mo gbà inú mi sì dùn sí mo mọ̀ pé alágbẹ̀dẹ rẹ ti ń nu rí lójú kan tí ò dúró ó ní tí ó gbà lọ́wọ́. àmì ńlá lórí ń bẹ ni ò ṣe jánu ń bẹ yóò wá dáa fún ọ ìfẹ́ rẹ ni ó dọ̀jọ́ alẹ́ Elédùà ó sì já pẹ́ fúnra wa ó tiẹ̀ ti pẹ́ fúnra wọn báyìí èso ní yà wá ó ti gbọ́. láfẹ̀mọ́júmọ́ ọ̀la ẹ̀mí wọn kọ́kọ́ dọ́dọ̀ kábíyèsí mm-hmm. wọn jẹ́ kí kábíyèsí ó mọ̀ pé ó yẹ yé báàgùn tí wọ́n ń fà lọ́tún fà lọ́sì mm-hmm. kọjá mẹ́rin kankan lọ́wọ́ o abẹ́ni ní òjò yìí o kò sẹ́ni tí ń bàdùn. ó ti tán kan ìwọ ló ní mí torí tọrùn ìwọ ló ló ń gbó. kò wá burú. oyè wò mí. o bàbá. wọ́n ní igbá tó bá tó gbá ní jẹ̀bálẹ̀ àgbọn mi kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ní jẹ̀bálẹ̀ odò èèyàn tó bá tó èèyàn ní jẹ̀bálẹ̀ ọkọ̀ lù àwọn àgbà bọ̀ nídàkejì mo ní ẹni abá ṣe gbẹ́rẹ́ rú ẹni abá sọ̀gbà a sì yáwọ́ fà ẹni abá ràn lẹ́rù báyìí ní yọ̀sùn òṣùkọ́ asorí àwọn ṣògbó oyè wúmi èmi ò lè tán ọ bó bá sì jẹ́ gẹ́lẹ́ ni wọ́n wì fún ọ. oyè iye báàgùn tó ń dàpọ̀ fẹ́ jẹ yìí kọ́tọ́ sí ọ àbẹ̀ni ló tọ́ sí bẹ́ẹ̀ ni mo sọ àmọ́ kò wá tọ́ síbẹ̀ bó o bá fàbẹ̀ nílẹ̀ bó o bá jẹ́ ó jẹ oyè iye báàgùn yìí ìwọ ó sì jẹ́ gbákejì rẹ̀ bí bá ṣe ń gbà yìí lọ́dún wọn náà mọ̀ gbà yìí lọ́sì àbọ̀ òrí tó ni. ẹ àmọ́ bàbá ẹ̀yin náà mọ̀ wípé oyè tá à ń sọ yìí oyè ìdílé tiwa ni èmi sì lóye ọ̀hún tọ́ sí èyí tẹ́ sọ ọ̀hún kò lè ṣeé ṣe o mo ti ẹ̀rọ wípé bẹ́yìn àti bàbá mi ìyá tẹ́ kọ síra yín nígbà tí wọ́n wà láyé mo rí yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì ni pẹ̀lú ìrànlọ́wọ́ tiyín oyè yìí yóò di jíjẹ fẹ́mi ẹ wá ní ìyọ̀ǹda oyè fàbẹ́ẹ̀nì ilé ìyọ̀ǹda rẹ o. Hmm. ìgbà ní àwo táwo ní í ṣe àwúlé àwo báyìí táwo náà ní í ṣe ọ̀pẹ rẹgirẹgi àwọn olótùfẹ táwo ní bó o bá fòye ilẹ̀ fàbẹ́ẹ̀nì fàbẹ́ẹ̀nì báyìí jẹ́ oyè ọ̀hún ìwọ gan náà ó di ìyálóyè ibi gbákejì rẹ̀ ló ń ṣe wò ó èmi ọ̀bọ sòótọ́ ọ̀rọ̀ bọ̀ ọba fẹ́ gbọ́ o abẹniyẹ lóye yìí o mo fẹ́ kó rò dáadáa o. àmọ́ bàbá oyè yìí oyè ìdílé tí a ní èmi sì ló tọ́ sí ó wù mí bàbá ó wọ ẹlẹ́dàá mi ni. ọ̀fẹ́ jẹ́. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀fẹ́ jẹ́. bẹ́ẹ̀ ni bàbá. ó dáa kò burú mọ̀ rẹ́lẹ́ bó bá sì jẹ́ ìwọ̀n ó mọ̀ ránṣẹ́ sí ọ. kí mo rẹ́lẹ́. mọ̀ rẹ́lẹ́. ó dá yín lójú bàbá. ẹ ah, ah. bó lójoyè dákun ó wù mí ó wọ ẹlẹ́dàá mi. ọ̀dà èyí tó kù lẹ̀ fún mi sọgbọ́ o ṣeun bàbá o kí lè o. wọ́n ní ká mú lẹ́kànlé ká lè bá a lówó lọ́wọ́ ká mọ́ dẹ̀dẹ̀ kan dẹ̀dẹ̀ ká lè bá a lọ́rùn ká wá mú lùkànlù ká lè bá a fọmọ fúnra wa ìgbàbọ̀dẹ̀ ló gbó bàbá kan ló ní kọ̀kọ̀ ìkọ̀kọ̀ kan ìkọ̀kọ̀ kan àti kan ti ta kàn rìn ebi bú bàbá ẹja ti tẹja yan sípò tá a ní kí arábìnrin ipò tá a ní ó jẹ gẹ́gẹ́ bí igbákejì tí ò ti yẹ kó tó kó náà máa gba ìkó máa gbẹ̀yẹ àfìgbọ́ bá tẹ́. ń ọmọ ènìyàn ní ẹja bẹ̀rù nílé ayé àwọn náà ń sọ gbàdọ̀gùn gbàgàn ògùn lọ́kọ̀ọ́. lọ́wọ́ báyìí kì í yá mi lọ́kàn mi kọ́ ló láti ìjà sọ ọkàn. àbí kò wá lọ fún la àmọ́ lọ́dún gbà tíjà lọ sí nílé oúnjẹ ó ti tó bá a mọ̀. kò pẹ́ kò pẹ́ kò pẹ́ kò hmm? pẹ́ ibi mo sọ fún ọ pé kò wá lọ fún la nǹkan náà lọ fún sójú ọkàn oṣù láti ẹgbẹ́ ọ̀hún nítorí ìfẹ́ kọ̀kọ̀ tó wà láàrin ẹ̀yin àtàbẹ̀ni ó lè ní kémi ò fòye lẹ́fà bẹ́ẹ̀ ni ẹ̀yin méjèèjì ẹ wá fẹ́ sọyè ẹ fẹ́ sọ di oyè ìdílé ẹ fẹ́ sọyè Yebagun ẹ fẹ́ sọ di ohun tí ẹ̀ ń pín láàrin lọ́kọláya ìwọ ìwọ rẹ̀ pé ìwọ lè o lè fi ọ̀nà èrú o lè fi gba àbùkù lọ́wọ́ ti tèmi. ara o kò rí bẹ́ẹ̀ o. ẹ wá gbọ́ kẹ tẹ́tí ilẹ̀ kẹ gbọ́ mi dáadáa o ohun tẹ́yìn méjèèjì ṣe ohun tẹ́ ẹ ṣe tílé fi jóná kì í ṣèmi nìkan ní gbọ́ o gbogbo aráàlú ni ó bá wa gbọ́. Ah. rẹ̀ ó jẹ́ ah, jẹ́ ọ lọ ṣẹ́bọ́n lè wí ó lè fọ́ ni. ẹ jẹ́ kó wí jẹ́ kó fọ́ tó bá wá fọ̀ tán kó wo tí ó ṣẹlẹ̀ síhùn lẹ́yìn ìgbà náà. nígbà bá a tó wí. Ah, àbẹ̀ní ẹ bọ́ dá mọ̀ àbọ̀ dá mọ̀ ni lè tó ṣẹlẹ̀ yìí inú ti ń bí mi wá síra mọ́ lọ n ó rí ọ lọ́jọ́ rọ̀ sọ́gbọ́. Uh àwọn oníká bíbí ṣẹ̀dá ẹ̀ ènìyàn ní ẹ̀jẹ̀ àbíbí ṣẹ̀dá ẹ̀ wọ́n kún fún ibi káwùwà ìbàjẹ́ kábàyẹ̀ ẹ̀jẹ̀ àbíbí. ọ mọ̀ pé ẹnu òrófò rẹ òun ló fẹ́ ṣekú òrófò rẹ. ẹ dákun ẹ dákun wo wo wo àbí kí n yín bọ ni. mọ yín bọ o bọ́ ọ bá ní oyin bọ́n gbogbo ará àdúgbò ní ọmọ ń ta àṣetìlé ijó e náà. ìwọ ọmọ pé kò ṣe gbogbo ohun tí ènìyàn bá rí. ń kọ́ lẹ́nu mọ̀ ọ́n sọ. ẹ dàpọ̀ bọ́ ọ bá dọ̀rùn kọ́ ọmọ lọ ro gbogbo tó jù rẹ nílé ayé. ọmọ ènìyàn ní ẹja bẹ̀rù nílé ayé àwọn náà ń sọ gbàdọ̀gùn gbàgàn ògùn lọ́kọ̀ọ́. inú ni ọmọ sọ àmọ́ kò tiẹ̀ jọra wọn rárá kíni àtọ̀ràn mọ̀ tán ẹni tí wọ́n ń tàn mọ́ ọ̀ọ́ bọ́ bá ń tàn mí sẹ́mi ọ̀tàn ra mi ni ó fún mi ní nǹkan ó fi gba nǹkan lọ́wọ́ mi ni àjọ gbádùn ara wa lèyìn o gbà fún rábílẹ̀ òní gbà fún gbàdà lóko mọ̀ tiẹ̀ sọ̀rọ̀ lọ́nbi èyí ò rárá. ó dàbẹ̀ ni mo ti gbọ́ àṣìṣọ ọ̀rọ̀ ni wọ́n fi yín òbínú sí mi àmì ìtò wà ń lẹ́yìn òjò àjàrà mọ́ bó o sì bùn láṣìírí tìlú òfin ní mọ̀ pọ́mọ mi ajá ni ló ṣàṣemọ́ṣe ó ní mò ń sọ fún ọ táfi mú bíi táàrẹ̀ síbòmíì dákòjá sílùkù o ẹ̀jẹ̀ arúgbó ah. kò má gbọ́dọ̀ ṣàn ó ẹkún arúgbó kò má gbọ́dọ̀ ṣàn ó. so rọrọ tí mo sọ fún un òun ló délẹ̀ yìí mo sọ fún ọ mo ní èèyàn ò ṣeé finú tọ́ bẹ́ẹ̀ sì ni wọn ò ṣeé fọkàn tọ́ ṣéun tádì ò ṣe fún ọ ìsódà tó sì mọ̀pọ̀ rẹ̀ nù lù yìí tí ó lè ní sùúrù pẹ̀lú ọ̀rọ̀ àjọsọ tẹ́ ẹ jọ ní tó o sì sọ fún wípé ìgbà péré ṣe díẹ̀ náà ló kù fún ọ tí ò lè ní sùúrù tó wá fọkànjúà tó fi lábẹ́ gbóná rẹ̀ sí yẹ kó rí bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ò mọ gbẹ̀sẹ̀ ṣé bí mo ti ṣàlàyé fún ọ pé kí n ṣáàjò ló ṣàbálẹ̀ musa ti ṣàlàyé fún kí ló tún fẹ́ ń sọ. àdìo kọ́. kí n ṣàdìo àdìo kọ́. táwa ló lórí ibú náà talaláyé bàjẹ́ náà tó jábàálẹ̀ rẹ̀ ṣé wàá tiẹ̀ ti jọ lọ́rọ̀ àjọsọ tẹ́lẹ̀ ni ọ̀rẹ́ mi kò yé mi. kò yọ tó sì mọrú ipò tó jẹ́ nùlù yìí ó nu bó bá jẹ́ tẹ́lẹ̀ ni ọ̀rẹ́ ó sùn mọ́ gbogbo owó mọ̀ tẹ̀lé ọ kì í ta lórí pẹ̀lú rẹ̀ nísìnyí ìtújú ń ṣe kò pọ̀ jù. a ní o sẹni náà fún mi bó bá ẹ mọ bó ṣe sọ fún yàrá ń lọ sọ fún yàrá rẹ àbí. ọ̀rẹ́ mi mo ní òye mi a ní òye mi. ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ kò yọ ìwọ jòrò tọ́ ọmọ ohun tó ṣẹlẹ̀ bó o tiẹ̀ mọ ọkọ ẹni náà só òdojú rẹ̀ mọ̀ káwọn bá ti lọ bá ìjìyà tó bá tọ́ sí kọ́ lè fi jẹ́. kò yé mi kò yé mi. kò yé ọ ọ̀rọ̀ náà ti wá ń yé mi báyìí. Hey ìmọ̀sẹ̀ kẹ́hìn tí ìmọ̀sẹ̀ ìmọ̀lẹ̀ ńlá ńlá ńlá ńlá ọ̀dà ìmọ̀ràn mú mi lọ báwo báwo báwo bá débẹ̀ ọmọ bí tọ̀ lọ. ìyá àgbà ẹ̀dọ́ ẹ̀dọ́ ẹ̀dọ́ ẹ̀dọ́ ọjọ́ fara ẹ̀ balẹ̀ jẹ́gbẹ́ ìyá ọ̀pọ̀ ẹ̀ kì í mọ́lẹ̀ kì í mọ́lẹ̀ kì í mọ́lẹ̀ ìyá àgbà. arúgbó kò má gbọ́dọ̀ ṣàn o ẹkún arúgbó kò má gbọ́dọ̀ ṣàn o ìyá wa ò ṣẹ̀bi. ẹ̀yin ẹ wo bí mo ṣe rọmọ ọ̀hún báyìí bẹ́ẹ̀ nínú mi dùn kódà bẹ́yìn igun alára bá fojú kan ah mo mọ̀ pé inú yín ó dùn àfi bí wípé mi gan-an ni wọ́n bí ń kókó ó jọ mí jù ó jọ mí jù. òótọ́ ló sọ ọ́ parọ́ ọmọ àjànàkú kan kì í yàrá ọmọ táyà bá bí dandan ni kò jẹ ya dandan ẹ bọ́mọ rẹ ni èyí ti rí tí ò ní jọ àmọ́ kọ́kọ́rọ́ kan wá bàjá ò jẹ́ o apá rẹ̀ gùn jù tán lọ sórí ọmọ ìbíwù mi tó bímọ fún ọ yìí tó bá wù ọ lọ́kàn láti fẹ́ gẹ́gẹ́ bí aya padà tó o sì fẹ́ gbọ́mọ tó bí fún ọ ẹ nílẹ̀ jọ gbẹ́lu yìí o bẹ́ẹ̀ ni nítorí bẹ́ẹ̀ bá jọ gbẹ́lu yìí ìsọlẹ́nu ni ó dà fíìmù àtàbẹ̀ni torí ojú tí wọ́n fi ń wò wá ojú ẹni bíi kà ní tó bá wá gbà tó sì tẹ̀lé òfin mi ipò ṣetán láti fẹ́ aya rẹ ìbíwù mi kó o sì gbọ́mọ rẹ padà wọn ni kó mọ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi àkókò àbí ọmọdé àkókò. ìlú àkókò. mo ti pé mo ti sọ fún yín pé yọ gbàlejò ọmọ mi àtaya rẹ ó sì ti ní òun dúró dẹ̀yìn tó bá ti wá ṣetán kò sí tó burú jù nù ẹ. Eh, eh, eh, bàbá mi nǹkan tẹ́ ẹ sọ inú ò tí ì burú jù ṣebí yóò ṣàmọ̀ jẹ́ ayálọ́ọ̀dẹ ni àmọ́ èyí tó ń kọ mí lóminú ni wípé ebó lèmi ò ṣe mọ́ rí yín gẹ́gẹ́ bí bàbá mi tẹ́ mọ̀ pé n ò lè fi yín sílẹ̀ n ò lè fi yín lẹ̀ n ò lè fi yín sí è. tọmọ rí bàbá rẹ iyún hmm. ló kéré jù sórí tó bá fẹ́ rí mi kò sígbà tó fẹ́ tó wàá bá mi bímọ wa àmọ́ nǹkan kan tó wà ń bẹ̀ ni pé bó bá rí mi ìwọ nìkan ló láǹfààní àti mọ sí mi ìwọ àtàyà rẹ ò gbọdọ̀ rìn papọ̀ torí bẹ́ẹ̀ bá rìn papọ̀ ìlú ò rí yín ń tà sí ibò yọ bàjẹ́. mo fara mọ́ yẹn tó yẹn ọ tẹ́ mi lọ́rùn. dáàdì ẹ̀ kí n ọlọ́bù ọlọ́bù ìyá àgbà ẹ kú oríire ẹ kú ọmọ ìyá ta <laughs> ọmọ tèmi. bẹ́ẹ̀ni. ẹ sáàmù mi kan tó wà ní oyún ẹbí mi kan sì lóyún ọmọ wo lẹbí máa ń bẹ. a ní ìbí wù mí arúgbá. arúgbá. bẹ́ẹ̀ni. ẹ Elédùmarè sàmọ ìgẹmí o kí wàá ní tèmi àtàrúgbá ń gbẹ wá bá mi. a ní ká wá yọ fún yín ni o. ẹ wá fi mí ṣẹ̀ṣẹ̀ àá fi mí ṣẹlẹ́yà ẹnikẹ́ni ò ṣẹ̀ṣin ẹ wò mí ẹ má tún gbẹrú búburú báyìí wá ẹ gbẹ ẹyẹ yìí padà mọ ẹyẹ. kò rí bẹ́ẹ̀ ṣe rò ó ṣé rí i torí pé ẹ̀sìn ìrọmọ òun ni o bó bá ṣe pé ṣe lẹ́sìn ìrọmọ òun kódà ẹ mọ̀ pé ṣe ló dàbí bàtà yẹ pé wọ́n lanú lẹ̀ báyìí tí ó sì pàdé ó lẹ́nu. bẹ́ẹ̀ bá ti kú ọ̀yìn ṣe ni ó làrí yóò gbẹ. ọmọ gbẹ yín lẹ ẹyẹ yẹ bá a dáwọ́ bá yọ àlá ìyá yìí àbílẹ̀ wa lèyí sàrùgbẹ́ àrùgbẹ́ tó tó kúrò mọ́mọ́ tèmi kí wọ́n kí wọ́n pamọ́ mi dànù ìjọ nítorí pé lè fún lóyún àmọ́ síbẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà ẹ mà sì gbọ́dọ̀ di dúdú àbí ẹyọ ọ̀pọ̀ ojú kẹ̀pọ̀ ojú kéré tí mo bí òun náà ní wọn pa torí pé ó fàrùgbá lóyún ọmọ tó sì bímọ iná gbọ́dọ̀ ọmọ mi tí n ò bá ṣègbà ta ní òbú yẹ̀pẹ̀ sí mi lọ́dún èmi ọmọ lè bẹ̀rẹ̀ yọ ọ ọgbọ́n àgbà nìyẹn lọ èmi mo já mọ́ nígbà báyìí mo lọ ní ìsìn àmọ́ tí mo tún fẹ́ ṣe. ẹ̀sìn ìjà ẹ̀sìn àwọn mìíràn kò dáa abiyamọ ìyìnwọ náà ẹ ṣàánú mi ìyá arúgbó ẹ̀ ní dààmú. gbọ́ pé nǹkan ẹ̀ ṣe ẹ̀ ti yanjú èyí èyí ń ti lọ èyí mi àmọ́ ọmọ ọmọ mi tó wá ti délé ní ìṣiṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bíi ẹ mú mi débẹ̀ kí n gan níbẹ̀ kí n ṣiṣẹ́ rà kí n fojú kọ ọmọ ọmọ mi mo ṣe gbogbo ọjọ́ ẹ̀dá lóhùn. ìyá bẹ́ẹ̀ ṣe ń gbò bá a fún lẹ́sìn wò ní lọ ọ gbọ́dọ̀ fún lẹ́sìn ah! ọ̀dájú abiyamọ ọ̀dájú abiyamọ tó o sì mọ̀ pọ́gbà lágbàdì mi. wọ́n ń tàn yìí má tanra rẹ bí onísọmọ rẹ pé ọjọ́ kò síbi kan ó sọ fún ọ pé òun lóyún ni àbí kí ló fún ọ lámì ìdánilójú pé wà lọ lọmọ tó ń já sí. sàrẹ tí pa ọ̀rọ̀ ṣoyún òṣoyún ńlọdẹwà lálẹ́ tẹ pọmọ mi dà. tá ń pa ọlọmọ ìlú lọpọ ọlọmọ kì í ṣe mi. wò mí má jẹ sọrí mọ lórí o ẹyin olùgbé èèyàn ọlẹgẹgẹ bí bá kú ní ìṣẹ́wọ̀n ọ̀rọ̀ ọlọ́run ìkànnì ìkànnì gbogbo ayé ni ẹ gbọ́ ìkà ìkàdé àṣírí yẹn jù gbogbo wàhálà tí ẹ ti fi mí ṣe bẹ́ẹ̀ ṣe ṣe wàhálà lọ́jọ́ àná. ta ló fi ọ ṣe wàhálà ìwọ ló fi ẹ̀yìn ṣe wàhálà ọ̀dẹ́rẹ̀ kú lé lẹ́yìn kó kú kí wọ́n sin ọ́. bọ́ ọ bá sì kọ̀ tó tó tó pariwo kí wọ́n o ti ya wèrè ni ajẹ́pọ̀ tó farúgbó ara ṣe èrè nu kọkàn mi bí ọba rí ni o kéde àkọ́ríkọ́ da ẹ nítorí ọ̀dà. jagun òkè gẹ́gẹ́ bá rí kọ́ lè mójú ń tẹ̀yàn bá ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò rí mọ́ gan lè hmm. ìyá jírọ tútù mọ̀ ni èyí ìyá àdìo hmm. lọ́ba mo lè o ń pariwo òkè àdúgbò ló ní kí wọ́n bó ń gbọ́ ọmọ òun o wọ́n bá rúgbó lọ́nà wọ́n gbọ̀pá lọ́wọ́ rẹ̀ wọ́n fi yọ̀nà méjì jẹun nígbà tí tẹ̀ ń kọ́kọ́ ń sọ̀rọ̀ yìí èmi ọ̀kákún mọ̀lájà ní mo ní gbọ́ ọba ya yọ̀ ẹnu ní hun ní nígbà tó wá di pé yẹn bíi méjì mẹ́ta tí wọ́n wá ń pè mí tí ọ̀dákẹ́ ti ń pariwo kí mo rò pé yóò di òtí máa rí bí ẹja báyìí n Àbẹ̀ní hmm? èmi mọ̀ pé lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ní tí ó padà gbé yẹn náà rèé hmm. kó tó wáá dì báyìí èmi gangan ti wá wọ̀rọ̀ kọ́ mọ́ ti fi ṣàdá. bíi ti bò. ebi ò mọ̀ pé wọ́n ní oyin sí oyin fara délé èrún sí báyìí ó fàgìyàn délẹ̀ hmm. ìgbín wá sí tòun ti kara wọn agbọ́n wa mú ọwọ́ rẹ̀ ó kọ́lé tó fọ́ mẹ́wẹ̀ẹ̀wọ́ fi dì í sórí ilé tí agbọ́n kọ́ tó fọwọ́ rẹ̀ dí papọ̀ ó ń lèmi rẹ̀ náà ó di ọwọ́ ara wa méjèèjì láàmú ọwọ́ ara wa làásọ̀ dì kan ni ó di ṣọ̀kan láàrin wa iyún ni ò ní fìyà jẹ wá o. kó lè ṣọ̀kan náà mi wá. o ti wá ṣọ̀kan so <laughs> mọ ọ̀rẹ́ mi afifájẹlẹ̀ bí yèrè ah, ah. tí ń bẹ lu àkókò. agbọ́fá ti bi tiran. anífáyín kù bí yèrè. wọn mọ. yọ dà fún ọ. èmi gangan ti ránṣẹ́ sí i torí mo ti rí sàkún ọ̀rọ̀ ibi ṣe ń lọ pé <laughs> ọ̀nà ẹ̀tẹ́ rèé o àmọ́ kó tó dọ̀nà ẹ̀tẹ́ kí n tètè wá ọgbọ́n dá sí i mo ti sọ fún un mo ní yóò gbàlejò láìpẹ́ láì ó sì ti sọ pé àlejò kálejò tí n bá fẹ́ kí wọ́n mọ̀ bọ̀ lẹ́ẹ̀tọ́ wa túmọ̀ sí pé àwọn ọmọ wa méjèèjì ni wọ́n fara sin fúngbà díẹ̀ àtọmọ tí wọ́n bí àwa kó gbogbo wọn a kó lọ bẹ kí wọ́n lọ fara pamọ́ fúngbà díẹ̀ kí gbogbo awuyewuye ọ̀rọ̀ yìí kó fi balẹ̀. sọ́sì ti gbà. ó ti ní wọ́n mọ̀ bọ́. Hmm. bẹ́ẹ̀ ni. Ah, ó ti tán gbà náà ajápọ̀dẹ ni arílà mọ́ lójú nù ṣé bígbà tí ọba rí ẹ ń lé mọ́ kọ̀sánì mọ́ rojọ́ ká. lọ́ba tán ah! kódà kó o tún lè mọ̀ ọmọ tì í mo ti bá a sọ pé wọ́n rìnrìn àjò àtayá rẹ̀ àtọmọ tí wọ́n bí o ọlọ́tọ̀ eh. ẹ̀ lọ́rùn ọmọ ah! kí wọ́n nídìí ara wọn. wọ́n ní wọ́n ti gbà. ó ti tán wo àyà mi padà wá gbowó wá gbọmọ <laughs> sórí ẹ ntí mo mọ jẹrìí rẹ sínú ah. sórí ọ̀rọ̀ tó bá dàbí òkè láyé yẹn báyìí tí èèyàn mọ ibi tí ó gbé kà bàbá ti déwájú rẹ báyìí bútẹ báyìí ni. Eh, ah. àbẹ ni ọmọ pé òun ò lálámọ̀ràn bí ò bá sábẹ̀ ní tèmi nìkan ṣoṣo ọ̀rọ̀ wájú ra wa ni. elédùn àwòsàn ni yà wá o ṣe yọ̀ọ̀dà fún. burúkú àjẹrí Ifá. ṣé ẹ fẹ́ gbọ́dọ̀ dùn ọ́. àlọ́ bàràká èso orí tẹ babaláwo tó ń bẹ níbẹ̀ ni ọ̀gbọ́n fáwọn bàbá rúkú fani fọ́ sọ jáde èmi ò ní fífá parọ́ n ò ní pọ̀pẹ̀lẹ̀ ṣèké. Ifá ọmọ káwé mà ti kú. mo mọ̀ bẹ́ẹ̀. wọ́n mọ̀ pa bọ́. èké òun ni ọ̀dàlẹ̀ òun yàn àgbàtọ́ bá ń yọlẹ̀ ẹ̀dọ̀ wọn abẹ́nú àmọ́ ayọ̀ wá jẹ́ kí n sọ kíní kankan nígbà míì bẹ́ẹ̀ mo bá gún ọmọ awo lẹ́sẹ̀ wọn a sì lọ yọ ọ lẹ́sẹ̀ ọmọ. mo wá gbọ̀gbọ̀. Ah, wọ́n fi lọ ẹni. ọ̀gbọ̀n ni mí. àní ah, wọ́n fi lọ ẹ. jẹ́ nsọ kẹ́kẹ́ wá àsìkò ogbe kọ́ leléyìí kí ló fẹ́ ṣe ewé kí ló ṣe nínú igbó lọ́wà ewé màá ṣe màá ṣe gbàgbèje màá ṣe gbẹ̀rìndínlógún ọwọ́ fáwọn mi là nínú igbó lọ́wà gbogbo ohun tí wọ́n bí ọ ni pé kí ló ṣe ṣe fún wọn. Eh? Eh? wọ́n bí ọ ni wọ́n ní kí ló fẹ́ ṣe <laughs> wọ́n ní kí ló ṣe ṣe fún wọn. ìbá yẹ jù. èmi ni kàkà kí Ọ̀rúnmìlà tó ń ké ka ka létí onílé mo ké ka ka létí àlejò n ò lè parọ́ kí o jẹ. ẹjọ́ bá mi lọ lóyún òun kọ́ ló lóyún. bàbá mi kọ́ ló lóyún wọ́n kúrò bàbá. ṣé ẹ̀wọ̀n. ọ̀ka yìí ká yóò gbọ́ ní tí ọ̀ àní dààmú iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ tẹ́ rí jẹ́. Ah, ìyá wa dúdùn lọ́sàn padà so. òdùpẹ́ ah, òdùpẹ́ òdùpẹ́ lóòkú ọ̀run ọ̀gàngàn bò wá yìí. ìyá wa hmm? ǹjẹ́ jẹ́ mọ̀ pé ibi tán pa ọmọ yín sí gangan ibẹ̀ náà walẹ̀ náà bò mọ́. ìdí òòṣà. bẹ́ẹ̀ ni. ìdí òòṣà. bẹ́ẹ̀ ni ìyá wa. kárí ìdí òòṣà. bẹ́ẹ̀ ni. ìdí òòṣà. bẹ́ẹ̀ ọ̀dà wo ẹ dákun kankan kú tọ́ ọba ṣe. ìyá wa. ọmọ làbá kẹ́ ọtí ṣe ń ṣe báwọn ọtí ṣe ń ṣe báwọn. má jà yá ọmọdé yìí má jà yá mọ́mí kan èmi tẹ́mi ránṣẹ́ sọ̀rọ̀ pé mo kàn déédéé ránṣẹ́ lásán ni ipò táwọn ọ̀tẹ́ ń lọ́rùn ni hmm. èmi fúnra mi ti múra rẹ̀ lẹ́nu lé mo fẹ́ sọ́dà kọ́ ni. Eh. Ah, fọkànlẹ́ balẹ̀ ń ṣiṣẹ́ ń lọ́wọ́ gbogbo iṣẹ́ tí ń jábọ́ jábọ́ lọ́wọ́ rẹ̀ ó dàfi ẹ̀yìn wọn náà ṣàṣejèrè wòmí èmi tẹ́mi rẹ̀ ṣe mo mọ̀ pé ìdílé olóòṣà ni ọ ìdílé olóòṣà sì ní tọ́mọdé bá sì fẹ́ mọ nǹkan ìmọ̀ ọ̀dọ́gbọ́n bèrè tó bàtà àbẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé bóòlù ọ̀ṣẹ́ o ẹ á pè tán ẹ̀gbọ́n ọmọdé ò bàbá tán o yóò bá lọ bá o. àwọn bá kẹ̀dẹ̀ rẹ̀ ẹ̀yin àgbàlagbà lẹ́ni bàbá àti. àbí pé mo kàn fẹ́ mo fi kọ́gbọ́n ni mo fi ràn iṣẹ́ yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó lè tó gbé kìjà sílé olé kì í rẹ́ṣẹ̀ kí ni. ó kẹ̀kan ó kẹ̀kan. bẹ́ẹ̀ni yàwó. káàdì ọkọ mi ọ̀rí ọba mi ṣe wádìí nǹkan kan bá mi wádìí bó ti wù kórí nídìílé yìí pé òòṣà yìí tí wọ́n ṣe ọmọ mi síbẹ̀ kí lẹ́wọ̀ tá a gbọ́dọ̀ fún. ọgbọ́n hmm, hmm. ọgbọ́n tèmi pọ̀ sí ọ lẹ́nu yìí mọ́dẹ yìí. ìyàwó ayé ilé iná lágbára pọ̀. ọmọ làbákẹ́ ogún òní tí ò ní wọ́ọ̀tì. ìdí tí bẹ́ẹ̀ fi ń bí ọ̀ ń ṣẹnu ọmọ pẹ́ẹ́dìlé olóṣà ni ọ́ gbogbo obìnrin tó o bá wù kọ́ ọmọ obìnrin wọ́n mọ̀ wò ó pé bóyá o fẹ́ fi kọ́gbọ́n ni kárí èmi náà ti múra iṣẹ́ rẹ̀ lẹ́wọ̀ mo ti ń ṣẹlẹ̀ mo ti ṣe ọ̀kan kú méjì ń gbọ́ ọba ẹ lọ padà bọ̀ méjèèjì ó ti. kò burú ìyá wa mi ì fi yín lẹ̀ o ó dàbọ̀ o. bẹ̀mú mi tọ́jú ọ̀ báàkì o mo ṣe mi gẹ́lẹ́ àpò torí lé o mo ṣe mi gẹ́ o. olóògbé ọ̀rọ̀ ògbójú ọmọ oníkẹ́ gẹ́dẹ́ òjò dáńgbágọ̀ mi tàbí rékè òjò dáńgbágọ̀ mi sọ̀dí yẹ̀yẹ̀ kí n káwọ́ bẹ́ńbẹ́ kí n fi kaṣọ mọ́ra kí n ṣàtàrí rẹ̀yìn rẹ̀yìn rágbẹ́lọ́gbẹ́lá ẹ̀yìn làbákẹ́ ọ̀rọ̀ ẹ̀ ń gbọ́ ń bà mí lẹ́rù nǹkan mi lóminú ah, kí ló dé tó jẹ́ pé àfi kí wo béèrè àkàdé bíi kángi ìbéèrè ẹ̀ pọ̀ lápọ̀jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bàbá hmm? kì í ṣe bẹ́ẹ̀ ṣe òun irú òòṣà bẹ́ẹ̀ kì í pẹ́ parun nítorí èlé mi ṣe fẹ́ mọ̀ bàbá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ ẹ̀ṣọ́ ẹlẹ́ṣọ́ ọkọ̀ yẹni àgbàwọ ṣòkòtò ọyọmọ yìí bọ́mọdé bá ti ń béèrè ìtàn lábéèrè jù a máa ní kànú àbí ta ni wọ́n sọ fún pé ẹnìkan ló fún bàbá bàbá rẹ̀ lóògùn tí ò ní fẹ́ gbẹ̀san. bàbá kì í ṣe bẹ́ẹ̀ ṣe rò ṣe mọ̀ pé àwọn ọ̀dọ́ a máa ń ṣọdún ọ̀dọ́ tábàdẹ̀ tí ń ṣọdún ọ̀dọ́ báyẹn wọ́n máa ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wa tó bá sì ti béèrè ẹni tó bá dẹ̀ ti gbà wọ́n máa fún ní nǹkan ṣèbí nítorí ẹ̀ ni. bá a bá sì gbẹ̀bùn inú ilé náà ló ń gbé. bẹ́ẹ̀ ni bàbá. ẹ ìṣọwárí lè tó béèrè nípa ìwọ òòṣà àgbà hmm. nǹkan kékeré bí ń tí báyìí ni bẹ́ẹ̀ ni sọmọ yìí pé kékeré báyìí làtà tí fi ṣọkọ ojú abẹ́rẹ́ òògùn gbọ̀rọ̀ tí fi ṣàtọ̀nà ìkókùn irun hmm. tó béèrè yìí nǹkan bíntín ni àmọ́ gbogbo èèyàn gbọ́dọ̀ mọ̀. sọ̀rọ̀ ṣàwùjá iye kan lajá òun ọ̀bọ hmm. ajá ń lòsò ńlé ọ̀bọ ń lòsò níjù Ọbàtálá bàtà òòṣà ọba takuntakun lóde ìrìnàjò àtòòṣà àgbà ọba kan ni wọ́n sọ ọmọ pé Ọbàtálá ò gbọ́dọ̀ jẹ yọ téèyàn bá yẹ fi yọ sí orí òrìṣà àgbà ìlú ọ̀dàrú. iyọ̀. iyọ̀ síbẹ̀ tọ́ba kan ilé ajó babakẹ́ olè ọjà ohun burúkú ọmọ ajá lóhun burúkú ni ohun burúkú ọmọ ajá lóhun burúkú ẹ̀gbọ́n ọ̀gá ọmọ asubú lẹ̀gbọ́n àtàwọn burúkú ọmọ asubú lọ́ra wọn. bàbá lẹ́nu pé ká buyọ̀ sí i. wọ́n di ọmọ ẹ̀là wò ó aboyún ilé ò ní bí wẹ́rẹ́ mọ́ àgàn òní tọwọ́ àlàbòsùn ọ̀gbọ́n ọmọ ọmọ àgbẹ̀ láyà obìnrin ọ̀dọ́ ọ̀dọ́ ọmọ aṣánkú lùkúlùkù ọ̀wọ̀lú àwọn adẹ́mọ ọmọ ajábọ́ lọ́rùn ọ̀pẹ̀ àwọn ọdẹ ọmọ aṣíra wọn ta ah. gbogbo àwọn ọ̀mùwẹ̀ àwọn ọdẹ afàwọn yẹ̀yẹ̀ ńlomi ọmọ àgbé lọ bí wọ́n ṣe ń rùkú wọlé ni wọ́n máa rùkú jáde. Hmm ẹ bàbá ṣé gbogbo kábíyèsí ti jẹ́ kí gbogbo aráàlú mọ̀ ṣá. Ah, ọmọdé lọmọdé ọmọ ajé tí gbogbo àwọn aráàlú bá mọrú àṣírí bẹ́ẹ̀ ṣé tọkọ ìyáálé àtìyàwó bá jà tí wọ́n jowú ṣàlérè lẹ́yìn tí ọlọ fìbínú bu iyọ̀ tí ọlọ bù sórí òrìṣà. ó tọ́ ni bàbá. bí mo ṣe sọ ọyọ gbọ́dọ̀ wí fẹlẹ kan o ah, ah. torí ipa ọjọ́ mọ inú ilé ni wíwo lanu awo wo. bàbá hmm? ẹ̀dá lọ́nkàn mi gbọ́ lẹ́nu. bàbá kẹ́ má jẹ́ kẹ́dà ẹ̀ lọ́mọ gbọ́. túbọ̀ kẹ́lẹ́ kan bí mo ṣe sọ fún ẹ torí pọ̀ ọjọ́ mọ́ mi ni bọ́ ọ bá lọ sọ fún nǹkan fẹ́ nìkan ta bí nǹkan bá ti ń ṣe nìyẹn yóò ṣe wọ̀ bá ah! sọ fẹ́ nìkan o. àfàìró ẹni tí lóko gbọ́dọ̀ rọ́kọ láàkó yìí àfàìró ẹni rọdò kó ṣe mọ́ o àfàìró ẹyẹ kan ò gbọ́dọ̀ kékeré kéré kéré tí n kò pariwo gbogbo tí n kò ṣe òrìṣà gbọ́ o èjì wèrè ìjẹkújẹ ilé alákọ̀ọ́jẹ onígbàgbọ́ mẹ́ẹ̀kọ́ dúró abiyamọ kan onígbàgbọ́ mẹ́ẹ̀kọ́ me ṣàjì wèrè òrìṣà gbọ́ ò ilé lọ bá wà kọ́ wọ tá ọ̀dẹ̀dẹ̀ lọ bá wà kọ́ wọ yàrá yàrá lọ bá wà kọ́ wọ kọ́lé òrìṣà gbọ́ ìwọ mo wá bá o èmi ìyá agírọ̀ tútù mo wá bá o ìyá jẹmi ó jẹmi ó jẹmi wọ́n fìyà jẹ mí wọ́n fi pàṣẹ ayé nà mí ìbáwá ti ẹ̀jẹ̀ san pàṣẹ lásán abiyamọ ayé wọn ọmọ yín fi pàṣẹ ọmọ nẹ̀yìn wọ́n fi pàṣẹ ọmọ ẹyọ kan ṣoṣo ọdún kẹpà ọdún kẹlẹ òun ni wọ́n purọ́ mọ́ wọ́n dùn mọ́ rí o kìí sọ̀rọ̀ ló bá rọ arúgbá kìí sọ̀rọ̀ ló dábàlẹ̀ rẹ̀ wọ́n pọ̀ ní wọ́n torí rẹ̀ wọ́n pọ̀ ọmọ mi sọ́dọ̀ rẹ̀ wọ́n parọ́ ọmọ ni ní ìjọ́sì sẹ́yìn rẹ̀ wọ́n parọ́ ọmọ ni wọ́n wò ó ìgbà tó yá mo gba kámú o mo gba fẹ̀lẹ́dùà ọba ilẹ̀ ilé wà bá mi lé bẹ́ẹ̀ ni abọ́rẹ̀ rẹ náà wà bá mi lé balógun lè wá bá mi lé gbogbo alágbára ilẹ̀ ló wà bá mi lé wọ́n pọ̀ màlè ni mí o mo lè mi ò sọ màlè wọ́n pé kí n lọ o àwọn náà gbé èèwọ̀ rẹ lé lọ èyí ń iyọ̀ wọ́n pé kí kí n lọ bẹ̀ kí n gbé lọ o kí n bá ti débẹ̀ ọwọ́ àwọn ni àwọn fi ń fún o pé àwọn fẹ́ fún ọ léèwọ̀ jẹ pé ò gbọ́dọ̀ gbìjà àwọn mọ́ pé eku kọ́mọ̀ kébi eku lé àwọn ẹja kọ́mọ̀ kébi ẹja ẹyẹ kọ́mọ̀ kébi ẹyẹ ọmọ èèyàn gan kọ́mọ̀ fọ̀ bí ọmọ èèyàn mo ní o bọ́jọ́ wọn náà ń kọ́ ìṣà ìwọ náà bá ń wo owó ọkọ̀ sí kankan fún mi mọ́ mo wá ìdíje pẹ̀tọ̀ ìyọ̀nà rẹ̀ o ìyọ̀nà rẹ̀ o ọba lẹ̀ lónìí fún ọwọ́ rẹ̀ lẹ́yìn fún ọ̀tẹ̀mí kọ́ o abọ́ rẹ̀ lẹ̀ lónìí fún ọ balógun lẹ̀ lónìí fún ọ gbogbo lọ́dẹ lọ́dẹ lónìí fún ọ alágbára lẹ̀ ìbátá lónìí fún ọ léwọ̀gẹ́ ọ̀rẹ́ o ó rèé o ó rèé o tọ̀ àwọn ẹni fún ọ ó wá dá bẹ́ẹ̀ ó sùn bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ èmi ọ̀gíní tó fara pẹ́ wò èmi ẹyẹ ṣẹ̀ṣẹ̀ farajẹ́rẹ́ àgbà èmi ìyá rẹ̀ kí mo bá pa wọ́n lẹ́kùn ìkẹ́gẹ́ tí mo bá pa wọ́n lẹ́kùn ìkàgà ìyá láyàtà ni ó sì ju ojú agúnnáwó láì sáwọ́ ẹyẹ ọkọ mi ọ̀run lè rẹ o ọ̀run dẹ̀dẹ̀ kó dẹ̀dẹ̀ fẹ́ yọ jáde láyé ọkọ mi o ọ gbọ́dọ̀ sùn kọ́ forí létẹ́ torí kú ikú àìmọ̀dé lọ kú ìwọ kọ́ lọ ṣe é ìwọ kọ́ lọ lóyún wò mí ọ gbọ́dọ̀ sùn kọ́ forí létẹ́ ó yá dìde ọ fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ ǹjẹ́ ewúrẹ́ bímọ tiẹ̀ ní ǹjẹ́ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ níjó àgùnà gbọ̀lọ̀tọ̀ tó bá bímọ tiẹ̀ ní dìde ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ dìde lẹ̀ ọ̀ gbọ́dọ̀ tí ì sùn èèwọ̀ ni gbogbo ẹni pátá ẹni tó fọwọ́ sí i bẹ́ẹ̀ ni aṣọ pípa rẹ̀ kẹ́jẹ́ ọmọ sàn nílé wọn bẹ́ẹ̀ ni lórí ẹnì kọ̀ọ̀kan fọwọ́ sí kẹ́jẹ́ ọmọ sàn ṣàwòrán kú mọ́ kẹ́lé wọn ṣàwòrán kú mọ gẹlẹ wọn ò ní gbà dídẹ báyà gẹgẹ. ẹ ò kárí àjẹlẹ yẹ yìí. ọ̀rẹ́ ayé àbọ̀ rẹ̀ ayé lẹ́yìn èmi báyìí àkúfọ́ ọmọ tuntun kí àrùbá bí ẹ̀ṣọ́ ọmọ kéè olómi lógun ọ̀fẹ́ dákun fàmílẹ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n fi mí rúbọ èwo lọ́kùn láyé mọ́ ìyá ara ò gbàṣẹ mọ́. wọn ò ní fi yín rúbọ o ẹ ní kú ikú kankan èmi mọ sọ bẹ́ẹ̀ ẹ ti dàgbà ẹ ti dògbó gbogbo ògbà yòówù tẹ́ ẹ bá fọwọ́ òkun lélẹ̀ kì í ṣe inú àgbàrẹ́ jẹ bẹ́ẹ̀ ni mo sọ ṣe é rí nílùú aṣọre ní àárín mo mọ̀ wọ́n mo mọ̀ ṣe wọ́n bẹ́ẹ̀ ni ìtàn nàkí nìkan ni mo mọ̀ mo mọ̀ tọ̀bọ̀ mo mọ̀ pábí ọdán nílé ọ̀bọ ẹ̀wọ̀n lókùn dí rẹ̀ kò sí tí ò yé mi bẹ́ẹ̀ àmọ́ ìyá bọ́ bá kọ wájú sí mi kí n ta tọ́ bá kọ̀yìn sí mi wọ́n bà lọ́fà tọ́ bá ti ké nìkan wọ́n ó tèrò ara mi pa. lọ́gọ́ fẹ́ ò gbọ́dọ̀ kì í ṣe jà ò gbọ́dọ̀ jà kú ọgbọ́n ládàá sí. ọ̀ní kú fi mí lẹ̀ jẹ́ fi mí rún bàbá tí dọ́gba <laughs> ẹ̀ẹ́dàgùn. ìyá ẹ fọkàn balẹ̀ ikú ìpẹta lójú ràn ikú kan ò ní yẹn pa eh. èmi mọ ọgbọ́n tí wọ́n dà sí. ìwọ ìyá gbọ́dọ̀ kú hmm. ìyá gbọ́dọ̀ kú má hmm. jagun má hmm. jagun dáàbò. ẹ dá mi dá ẹ̀kọ́ ìtí wo ní kẹ́kọ́ wá lánàá mo lẹ́kọ̀ọ́ tó sí. olúwa mi mo ti gbé dé kódà àtànágẹ mo ti gbé dé inú ìyẹ̀wò yín mo sì gbé sí bàbá. ìyá ẹ tẹ̀lé ọmọ ìgbẹ́ lọ rè kó ẹ̀kọ́ tẹ bá mọ̀ fẹ́ jẹ ẹ gbọ́ ebi ẹni gẹ̀ẹ́hù ebi ò pa mí má jagun ìyá àgbà ìyá àgbà ẹ mọ̀ mí dáadáa ohun tí n ó ṣe ni mo sọ n ò jagun àmọ́ gbọ́n ò ní tán láyé ká wà lọ sọ ẹ ṣeun ẹ ṣeun. kábíyèsí ẹ má bínú sí mi èmi ní èso máa lè ń lẹ̀ yìí n ò sì ní gbàdúrà kílù bàbá mi jóná kérú torí pé ìpàkọ́nlé yọ gangan wájú ilé bàbá ẹni èmi lèmi tí kẹrù tí mò ń kẹrù tá a sì fẹrú ṣètùtù tí ló fi túbà bí túṣẹ àmọ́ àwọn méjì tí ń bẹ lọ́dọ̀ mi kì í sá ẹni tá a lè lò ó yé mi kábíyèsí ibi tọ́rọ̀ dé dúró yìí mo ti ṣètò àwọn ẹrú méjì míì tá a fi bọlẹ̀ tí lò sí tuba tí ó túṣẹ. akérèkún ah! ah! inú mi fẹ́ dùn inú mi fẹ́ yọ sí ọ ni bó bá jẹ́ pé ń tọ́ ọ sọ yìí lọ kọ́kọ́ fi síwájú àní bára wa jà mo ṣe mọ̀ pé lótìtọ́ àti lódodo onífẹ̀ẹ́ mi hmm. o sì nífẹ̀ẹ́ ìlú yìí fún ìtò wá ṣe ojú òní tí ọ ò ní sáwó sí bọ́ ọ bá ti lọ́ọ́ màdárí wá ah! inú mi dùn.

ìyálòde ẹ tiẹ̀ fáwọn olóyè lẹ̀ kò sẹ́ni tí rẹ̀ ó ṣe náà tí ò ní bínú àmọ́ kó lè bàa da náà ni kábíyèsí àwọn ẹrú méjì tí mò ń sọ wọ́n ń bẹ ní gbàgede ọba báyìí mo ní káwọn ẹ̀ṣọ́ mi ó dó tiẹ̀ ó dìyàn lápá ìyá káwọn sán lọ́wọ́ wọ́n sán lẹ́sẹ̀ ká tètè yan bọlẹ̀ kí ló túbà kó tún ṣẹlẹ̀. ilé ìta lò ọ̀kadà ojú òní ti ọ̀ àjọ lulẹ̀ igbó tútù ní ṣẹ́yìn ṣùkòsì ọ̀tún àbíyèsí àjọ ìjà máa yọ. ọtí dà ọtí dà. àṣẹ àtòfò àtòsí tó gbẹgbẹ sí pé owó ni kò yálé wa kábíyèsí bẹ́ẹ̀ ló lè. wọn bẹ ènìyàn ní ẹjẹ àbẹ̀rù nílé ayé àwọn náà ń sọ gbàdọ̀gùn gbàgàn ògùn lọ́kọ̀ wọn ní bẹ́ẹ̀ ṣó bá pàdé dàtí bá ń lájà. Ah afẹ́fẹ́ tó ń bẹ lẹ́lẹ́ tó wọlé lọ káṣọ o ẹni tó wọ tiẹ̀ sọ́hùn ó máa yàfíra ayé wa ń gbẹ nínú òkun o wọ́n jẹjẹ òkùnkùn tani ọ̀tàn mọ́lẹ̀ sáyé ọ̀rọ̀ ayé yìí ò kò yẹ nìkan ó ń yẹ lọ́nà ojoojúmọ́ lè koko bí ọ̀tá.